إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا <clears throat> ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي يدوقف الله سبحانه وتعالى أشي الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله وبا سبحانه وتعالى تجدي قل ما جاء إكاء أتي عنه وقبوا بلاي أوان بلون وبا سبحانه وتعالى يا صلاة واتي أشي أتي سلامنا كيما باوا على إلي النبي àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tí tí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama àlẹ́yìn náà akira wa púpọ̀ akira wa ní ọkùnrin wa ní obìnrin wa àti àwọn tí wọ́n wà nípò àwọn bàbá fún wa àti kí gbogbo ẹ̀yin tẹ́ máa wà nípò ìyá à àwọn tí ó máa wà nípò ẹ̀gbọ́n fún wa à ń kí àwọn tí wọ́n máa wà nípò àbúrò fún wa à ń kí oníkálukú wa wá ń bẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala bimannihi wa karamihi wa izzihi wa fadlihi pẹ̀lú bá ṣe ń pera wa bá ṣe ń péjọ tá ń wa sọ̀rọ̀ ọlọ́run ọba tá àgbọ́yé tó yè kóró lórí àwọn alámọ̀rí tí a fi ń bára wa sọ̀rọ̀ yìí ọlọ́pàá tí a ní àgbọ́yé tó yẹ kóró lórí ẹ̀. ìjókòó ti ní a tún bẹ̀rẹ̀ rẹ̀ náà rí pẹ̀lú orúkọ ọlọ́run a sì máa bá wa sọ̀rọ̀ ọlọ́run ọba náà rí ọ̀rọ̀ tí ọlọ́run sọ ọ̀rọ̀ táà ọ̀rọ̀ fẹ́nu àfá àti bá ń sọ̀rọ̀ àfá àti bá ń ṣe wá sí òun ní ma ń sorí gújù nínú ọ̀rọ̀ tó bá jọ́rọ̀ fẹ́nu àbẹ̀lọ́wọ́ bá wá subhanahu wa ta'ala ìfẹ́nu ọlọ́wọ́ dákun mọ́ṣáàjì àwáyá o ọ̀rọ̀ fẹ́nu tí ò ní bá tọ́lọ́run àti tàbí lọ ọlọ́dákun mọ́ṣáàjì àwáyá ọlọ́dákun jọjá rí mọ́jú tẹnu wa jáde gbogbo jọmọ́ náà tí ó ma wá gbọ́ wa àṣìgbọ́ ọlọ́dàkùn mọ́ṣà bá wa ṣẹ́ yìí náà kúrò níbẹ̀ ọlọ́dàkùn mọ́jẹ sì wá gbọ́ ìdí abá ń darí ọ̀rọ̀ lọ àbẹ̀láwọ̀ wa subhanahu wa ta'ala kó mọ́ṣà darí wa lọ́bẹ̀ náà kó ṣe pé àgbọ́yé tá a fẹ́ tí a tàbá ń bára wá sọ òun náà ní kọlọ̀jà àmọ́ gbọ́yé ká mọ́ sọ̀rọ̀ lọ́nà bòmí ká tún máa gbọ́yé lọ́nà bòmí olúwa ò dákun mọ́ ọlá alukur'anu kẹrí àkọlé ọ̀rọ̀ wa lénìí oní ọ̀la tí rí náà ni pé ìdájọ́ alìsìkọ̀ọ̀rọ̀ àti àgbọ́yé rẹ̀ ìdájọ́ alìsìkọ̀ọ̀rọ̀ àti àgbọ́yé rẹ̀ inú Islam kí a pè bá tí mọ́ ń pè ilẹ̀ Yorùbá wa ilẹ̀ Yorùbá wọ́n ní ìtìhára ewu àgbọ́yé ìtìhára ká pé ẹ àgbọ́yé sí ara àti ìdájọ́ rẹ̀ nínú Islam ìdájọ́ ìsì ara àti àgbọ́yé rẹ̀ nínú Islam àkọlé ọ̀rọ̀ ìjọba yóò sì máa bẹ lábẹ́ ọ̀rọ̀ tá a ti ń bára wa sọ̀bọ̀ náà ni o náà ni ìdájọ́ jálàbí ìmọ̀ kọ̀kọ̀ ìdájọ́ jálàbí ìyẹ̀pẹ̀ títẹ̀ ìmọ̀ kọ̀ọ̀kọ̀ àti rúpíà ẹ̀rí pé part five níbi ta episode five láti dúró eléyìí náà ara rẹ̀ náà sì ni torí pé lábẹ́ ìmọ̀ kọ̀ọ̀kọ̀ ìmọ̀ à ń tẹ̀yẹ̀pẹ̀ abẹ́ẹ̀bẹ̀ náà ó làwọn alábòsí máa ń fẹ́ kí ìṣèkárọ̀ wọ́n máa ń fẹ́ kí bọ̀bẹ̀ náà wọ́n sì máa ń fẹ́ gbé gbàbẹ̀ náà láti lè gbé wọlé ìdínú ló fi jẹ́ sáré wá wọ́pẹ́ yóò ti ẹ̀dá pàtàkì jùlọ oníbèrè kan béèrè níjọ kan níjọ náà àfà wá pé ìpè ọ̀rọ̀ sí kọ́rọ̀ iná yóò dá ká yẹjú ẹ̀ òkí làgbọ́yé tiẹ̀ náà ìdínú ló fi mú wa yàbàrà lọ síbi àlìsí kọ́rọ̀ so tọ́pìkì tá a ti ń bá lọ́hun ẹ́písòdù rẹ̀ tán o torí kẹ́rì kí gbogbo àlàyé tá a ti ṣe àlàyé rúpíà àìtí ìdébẹ̀ rárá kódà àlàyé ìmọ̀ kọ̀kọ̀ bí ẹni tá ìdébẹ̀ lójú tèmi à ń tẹ́ yẹpẹ̀ òun wa lọ́nu di ománsì à ń tẹ́ yẹpẹ̀ òun náà ló mú wa lọ gbogbo rẹ̀ àjò tá a rìn láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn òun náà ló tún wá ń sún wa débi ọ̀rọ̀ ìsì ara ṣe nínú kéwù ìsì kọ́rọ̀ ni wọ́n pè fún wa. tọ́ kí lálàyé tó yẹ kóró tí ń bẹ lábẹ́ẹ̀bẹ̀ tá a gbọ́dọ̀ gbọ́yé kí ni Islam sọ ń pa ìsìkọ́rọ̀ bóò ni ìsìkọ́rọ̀ gan bóò ló ti jẹ́ níbo ni ìṣèkọ́rọ̀ ti ń bọ̀ ilé ìlàwọ̀rọ̀ tàbí péyẹ̀wò lè ní kọ́lọmọ́sá ràn wá lọ́wọ́ àmọ́ síwájú ká tó wọnú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìṣèkọ́rọ̀ bismillah ma'adira ṣáájú ká tó wọnú ìṣèkọ́rọ̀ àwọn development kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mélòó kan sẹ́yìn láwọn nǹkan tí ó fa ó jẹnẹrétì al-akhdh war-radd ó jẹnẹrétì káwọn èèyàn máa fà á mọ́ra wọn lọ́wọ́ àìwá mọ́yé ìpele mi náà ti gbà pé á ẹ̀dákun kílẹ̀ yìí náà lè sọ sọ́rọ̀ yìí ẹ̀yin náà wá sọ sọ́rọ̀ yìí àti ìrìkẹ́ yìí náà jáde bẹ́ẹ̀ ni kìí ṣe gbogbo ọ̀rọ̀ tí bá ń délẹ̀ náà ló mọ́ yẹ kí gbogbo owó máa lọ́rọ̀ lé lórí ẹ lára fíkìú tá gbọ́dọ̀ kọ́kọ́ nínú pé kìí ṣe pé gbogbo ọ̀rọ̀ tó wá ti wá délẹ̀ òun náà láàrò pé á èmi náà tá gbọ́dọ̀ sọ tèmi náà gbogbo awa tí a bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ dákun ẹja tún kẹ́kọ̀ọ́ dáadáa ọ̀rọ̀ òde lẹ́gbà ní òpin ọ̀rọ̀ eléyìí wo kò ní ìdí ó jàre ìdínú gbogbo èyí tẹ́ ẹ máa ń pè ńgbà míì ẹ̀yin lẹ́ẹ̀ máa ń sábà ti ẹ̀ tó yá àfa ẹ̀yin náà wá sọ sí sí ẹ fi àwọn ẹrẹ tó bá já àwọn àfa àkàlẹ̀ ọ̀rọ̀ tó bá rò pé sọ sí sọ ìdí tó bá rò pé sọ ẹ o ló yóò rọrọ̀ àwọn ọ̀rọ̀ tá ló ṣẹlẹ̀ ìlà ilaha tẹ́ bá mọ iye kíkẹ́ ẹlòmíì yá ẹwọ yá ẹwà lọ fafá lágbájá ó yá àwọn ilé iná ẹjẹ́ oye mọ̀ àwọn ilé iná ẹ̀ka lẹ́yìn tí wọ́n gbogbo ẹ̀ náà àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan lórí ẹ̀ gbogbo ó náà ní bọ́rọ̀ ti ń gbélé lèyẹn ẹ̀ nǹkan kọjá kọ̀ọ̀kọ́. ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀rọ̀ tó ti wá ṣẹlẹ̀ àwọn ọ̀rọ̀ ọ̀tọ̀lọ̀rọ̀ tó jáde ìpọ̀rọ̀ ṣe jálàbí kò ṣe jálàbí ẹ̀ẹ́díkanú àwọn àfáà tó ti gbajúmọ̀ pẹ̀lú jálàbí láwùjọ wa láwọn wá gba àwọn ọ̀dọ́ mọ̀ràn ọ̀rọ̀ náà jù bí ọ̀rọ̀ 30 seconds lọ nígbà wọ́n gba àwọn ọ̀dọ́ mọ̀ràn pé kálùgbẹ́ lọ wáṣẹ́ ẹ̀lọ́rí kọ́ pop ẹ̀lọ́rí kọ́ fọkanáísà ẹ̀lọ́rí kọ́gbá èyí náà kọ́kọ́ generate argument àìmọye rudut ìyẹn nígbà àìmọye èsì ọ̀rọ̀ oníwọ́n ti fún àfáà táwì ẹni tí ó bu ó bu àkódà mo ráwọn ọ̀kan bí pé wàfà nǹkan bẹnu wọn tó ń wé láwà níbàyí nígbà tí ó sọ̀rọ̀ ó ní ẹ̀yìn ṣe jálà bí gòkè tán ẹ wá fẹ́ kánádà kúrò fún wa la ilaha illallah jẹ́mọ́ abẹ́ ẹ̀rí títa bá ìsìláàmù dé wọ́n gun jálà bí gòkè tán ẹ wá fẹ́ kánádà fáwọn ẹ̀ ṣáfẹ́ kí wọ́n sòótọ́ ọ̀rọ̀ yìí náà ẹ̀yìn ò láti kọ́kọ́ ń bá yí tẹ́lẹ̀ ká lo ẹlòmíì ti ń lérí àbá ẹgbọ́dọ̀ jáde ní o àbáwọ̀ ọ̀tẹ́ ìmáàmù ọ̀tẹ́ kìíní kan ẹgbọ́dọ̀ jáde ní o ẹgbọ́dọ̀ tún ṣe àwọn èèyàn kan ti ń gbé àwọn èèyàn wo ló gbé ìjọ̀mọ́ àwọn èèyàn wo ló gbé ìwá padà rí pé péèjì tí máa ń gbé lẹ́tọ́ àbá àtàwí yìí péèjì náà náà ti gbé ọ̀rọ̀ mi náà jáde kí wá ní dẹ́ ìdáàmú wo pé ẹ̀ka gbọ́dọ̀ di ọ̀ràn nì láwọn kan lórí ìbádé pé ẹ̀kan ló fi owó bọ̀ wọ́n lọ́rọ̀ fún pé ó yẹ sọ bẹ́ẹ̀ ó yẹ wí bẹ́ẹ̀ nígbà wọn wí kálukú kóbò wọn tí ìbá wá ṣe ní tẹ́kì bóyè ní mo tún wá rí ìtàbí kan tí wọ́n tún wá ṣe pẹ̀lú àbá náà wọ́n ṣe àwùwò pé àní apá gbọ́dọ̀ kọ́rọ̀ nìjẹ́ àmọ́ òdodo ọ̀rọ̀ òdodo náà ni ó máa jẹ́ òsì mọ péléwé ìkànnù nínú àwọn nǹkan tá a rí eléyìí a fi ń kí gbogbo àwọn tí wọ́n bá ń pèpè sí òdodo gbogbo àwọn tí wọ́n bá ń pèpè sínú súnà gbogbo àwọn tí wọ́n pèpè sí káwọn èèyàn jáwọ́ nu dálà ní wọn pé ẹkú o a tún wá bí encourage wọn pé ẹ dákun ẹ má dákẹ́ o torí pé development dáadáa ní ilé ìdarí olóbala bí wọ́n rí pé ah, ah, kálukú náà padà wá ń sọ̀rọ̀ lórí ẹ̀ pé a ah, bí kìíní ti rí gẹ́lẹ́ ọ̀nà rí alhamdulillahi rabbil alamin tó gba ìdí ẹ wá ń pèpè sódodo ẹ dákun ẹ má dákẹ́ ẹ jẹ́ kí ìpèpè sódodo yìí ẹ dákun ẹ jẹ́ ó máa lọ bẹ́ẹ̀ ẹ túbọ̀ múra ẹ túbọ̀ máa sapá ẹ túbọ̀ máa satán ẹ̀bá ti máa rí ní oná fi ẹyọ kọ̀ọ̀kan bí ó ti mọ̀ jáde wá lóhun kódà ń gbọ́rọ̀ ní ṣẹlẹ̀ mo ní ẹ̀ á sì tún gbọ́ tẹlò míì táwọn èèyàn lè lérò kó tiẹ̀ lè sọ nǹkan míì á padà gbọ́ mi níbi ilé ìtàn balọ̀ yìí ẹ abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala ọgbọ́n àti òye àti ìmọ̀ tó yè koro táwọn ẹni tí wọ́n ń pèpò sódodo yóò máa lò ọlọ́dàkùn mọ́sàbà kọ ogun ọmọ ṣe ọlọ́dàkùn mọ́sàbà kọ ogun ọmọ ṣe wákọ́ wa náà mọ́ ṣe lálùkùránì karim. jàmá ìgbà tí yìí ń lọ kò pẹ́rẹ̀ òtún làwọn ágímẹ́ǹtì ní iná bá tún lọ náà nígbàtí ni ó wá ṣẹlẹ̀ ó wá wáyé láàárín ikọ̀ méjì kan ó náà ní kọ àwọn àlìmọ̀rọ́ ti já tó lè torí nínú correction tó ṣe yọ ní àti àràbíjà ẹ yẹn pé tó lè àwọn méjèèjì àwọn ọ̀rọ̀ lọ kálukú àkùrù wàrọ̀bù àṣàbù ṣáàtù wọn ṣe tàbá dúró rẹ̀ àmọ́ kí mo kàn fẹ́ yán ló ń bẹ oníbi eléyìí tó fi ẹmú mi sọ̀rọ̀ pa èyí pé ó wá bà wá nínú jẹ́ nígbà táwọn ẹlòmíì tẹ́rò páwọn fẹ́ ṣàtúnṣe láàárín àwọn méjèèjì ó mọ sọ̀rọ̀ ni a a a àwọn alùsùn náà ni àwọn náà dá wàhálà alẹ́ alùsùn náà bó o kódà mo tún rẹ́ nìkan nígbà tó wo tún sọ̀rọ̀ ó tún lanú ló bá ní inú àwọn alùsùn náà wọn dùn báyìí àwọn tó ń pẹ̀lú àwọn sálábí inú inú èyí ó sì máa wá dùn pé táwọn èèyàn ń tú àṣírí àwọn tí wọ́n ti lọ kódà ká mọ̀ sọ pé wọ́n já àbá kí táwọn èèyàn ń bọ́ aṣọ lára àwọn tó jẹ́ mùsùlùmí káwọn bọ̀ bí mùsùlùmí wò ó ká tún wá sọ pé àwọn tí wọ́n ti kọjá sálùkì yá mọ́ kí èèyàn máa wá bọ́ aṣọ lára kẹwàá ní ah, inú àwọn ẹ̀kọ́ mọ̀ dùn inú wọn ṣe máa wá dùn sí irú nǹkan báwọn ìbàjẹ́ lọ lórí ilẹ̀ wa nínú wọn mọ̀ dùn kí ni wọn kí nínú wọn mọ̀ dùn sí ẹ kí ni yóò mọ kí ni kí ni ó fẹ́ dùn mọ́ wọn bẹ́ẹ̀ ẹ̀kí ni wọ́n sọ páwọn wá ń rí ń bẹ́ ẹ̀kí ni wọ́n sọ pé ó jẹ́ nǹkan wúrí ń bẹ́ kò sí nǹkan wúrí ń bẹ́ kọjá pé ìtọ́ tí dáadé kó mọ gbọ́ tó mọ sọ rí kodò pé àà ah, ah, ah, àmọ́ ṣe rí gbogbo tí bá ń jẹ́ bàjẹ́ láyé náà ẹ̀wọ̀n wé ọ̀dì ọ̀dà àǹfààní díẹ̀ díẹ̀ wa máa ń jáde ń bẹ́ àwa wá rí àwọn àǹfààní kọ̀ọ̀kan tó jáde àǹfààní òun làwa rí torí pé kò sí bàjẹ́ bá ti lè wọ́n rí ẹ̀ ní ṣáàrùn mahab tábà rí ṣáàrùn mahab yóò láwọn agbègbè tẹ́ẹ̀sì máa rí ìkẹmọ̀rí àlùkúfúrú àṣírikù gbogbo àwọn yìí ṣàrò máàbò ni wọ́n àmọ́ ayá tí gbogbo àwọn yìí kalẹ̀ tí nǹkan ńlá kan bá ṣẹlẹ̀ ẹ padà mọ̀ rí pé àǹfààní kan sì wá jáde mẹ́ tẹ́gbà òrẹ́ ti láwọn tún kiri tó àwọn dáadáa tá a mọ̀ ń pa àwọn àbá mi ilẹ̀ Yorùbá padà wá rí pé àṣẹlẹ̀ náà rí báyìí bí ìbá ti ẹ̀rí tí gbogbo àwọn èèyàn àṣẹ Kamaluddin al-Adabi rahimahullah rahmatan wasi'a nígbà àwọn ọ̀rọ̀ yìí lọ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan mi dáa abáyìí mọ̀ rí báyìí bàbá yìí mọ̀ ah ọ̀rọ̀ kan bẹ tí mo gbọ́ lẹ́nu àwọn àdàbíyà tó yà mí lẹ́nu pé ẹ ẹ àbáṣirí báyìí ẹ lára àwọn àǹfààní tó lè ti bẹ̀ jáde ni torí tí wàá mọ rí mo sọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ wàá mọ rí àwọn àǹfààní kan ẹ mọ̀ ra àǹfààní méjì nínú yìí lẹ́mọ̀ rí ọlọ́mọta ṣàánú wa kó fún wa lágbọ́ iye ọ̀rọ̀ rẹ̀ ẹ lára tó wá jọ mọ́rọ̀ ọ̀tá sọ yìí ni ẹ̀kọ́ tí mo tún wá kọ́ ta tún wá rí àṣé gbogbo ẹ mọ́ ṣẹbọ ẹ mọ́ dògùn papọ̀ mọ́nú ìsìláàmù òkú abẹ́nú gọ̀ǹgọ̀ gbogbo ẹ má ṣe jálàbí àti gbogbo ẹ̀ láwọn bàbá yìí náà ti sọ àti gbogbo ẹ̀ ní àbáwá ṣe kàbá lòbí náà adájú rahim allah àti gbogbo ẹ̀ láwọn náà ti sọ ṣáájú kan tó lọ àwọn èèyàn wá wú àwọn ọ̀rọ̀ yìí jáde pé bàbá mọ̀ sọ báyìí bàbá mọ̀ sọ nígbà nìkan mọ̀ sọ̀rọ̀ pa àwọn nǹkan náà àwọn àdàbí yá àmọ́kó kọ bù wọ́n láti rí pé ah bàbá táwọn mọ̀ o bàbá ò rí bú bàbá èèmọ̀ fúyàn lẹ́bù o ẹ̀ wá ní kinní kan lẹ́bù rèé gbogbo ìdájẹ̀ mọ́ wí ẹ ànábi ní tàbí wá irọ́ àwọn òbálẹ̀ lọ́wọ́ bàbá kódà mo rẹ́ni ó sọ́nà àdàbí àti wípé bàbá èè mọ́ di tíra fún èèyàn ilé ọmọdé pàṣáwà lùsùn náà táwọn ẹ̀rọ ọ̀lẹ́ gbógun tì àtàwọn kọ́ ló yẹ ká gbógun tì àtàwọn iṣẹ́ yìí náà ti ń bẹ̀lẹ̀ tẹ́lẹ̀ wà alhamdulillahi rabbil alamin abẹ́ẹ̀mọ́ rí nǹkan báwọn kódà mo rí kan nú àwọn àdàbíyà tó sọ̀rọ̀ kan kí ẹgbẹ́ ọ̀rọ̀ náà tó bà nígbà mo gbọ́ ọmọ ni ah ọ̀rọ̀ ńlá mọ̀rọ̀ èyí tí mo ti fẹ́ sọ yìí àdàbíyà tó bá lè pè rán wá sálè wá pè rán o èyí ò lẹ́bi mọ̀ pé àwọn iṣẹ́ kan ti ń bẹ́lẹ̀ tó ẹta mọ̀ bẹ́lọ̀ fún àwọn ọba tí wọ́n ti bá ṣe ìlọ́pọ̀nà bá sanwó lẹ́sàn lórí tọ́lù wa mọ̀ mọ̀ pé kìí ká lùsùn náà ló yẹ mọ́ gbógun tì mọ́ àwọn iṣẹ́ táwọn alùsùn náà ti bálẹ̀ náà ni àwọn kan tó wá mọ̀ mọ̀ tó wá rògbò ké ẹja tó wá ṣe kínní bí táwọn àbá ìgbà dé ẹwà jẹ àtó ràn wọ́n lọ́wọ́ síwájú dáadáa ẹnìkan ní Sheikh Kamaluddin al-Adabi rahimahullah ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yí lẹ́lẹ́ yìí o tọ́ba ilé ti jà níyàn ìkànnì àwọn àdàbí àti ìdákọ̀ọ́bọ̀ lè tó mẹ́ta pé lè wádìí ọ̀rọ̀ yìí lẹ́nu wọn pé bàbá ní ẹgbọ́ o ẹgbọ́ o bẹ́ tí ń wò mí ẹgbọ́ o èyí ní tí mo fẹ́ sọ yìí àwọn ọkọ̀ kàǹkà mẹ́ta àbúrò àbẹ́ ìṣe bàbá èdè tíra bàbá èṣì máa ń lo àti ní ọkà ogbò yìí ìyí tí wọ́n fẹ́ mú bẹ̀rẹ̀ ní pé ìyí tí wọ́n fẹ́ bàbá ní pé ìyí tí wù yìí o èmi ò dá o àmọ́ jọ mo ti dáyé èmo hàn túrí ẹ̀rú bà nígbà wọn gbọ́dọ̀ pé èmi ò dá o àmọ́ jọ mo ti dáyé èmo hàn túrí tó ní bá ṣe mọ́ kánú tí wàá jẹ́kùn ìṣàrù tẹ́rí àfihàn ọ̀wà àbáwọn àfá mi tẹ́rọ gbọ́dá àfá tún jù mọ́ra wọn lọ́wọ́ pé àwọn kan nígbà ní wájẹ̀ mú báyìí pẹ̀lú wájẹ̀ mú báyìí àwọn ń bá àwọn bàbá yìí tán sí ń jọ náà wọ́n mọrú aburú táwọn èèyàn ti fi kún ni wọ́n mọrú aburú táwọn èèyàn ti jẹmọ́ gbogbo àwọn tó lọ yìí òun náà ló bí gbogbo ẹ̀ ìdínú ló fi jẹ́ sí ẹ̀dákun ẹ mọ́ dá lórí àwọn àlùsùn náà tí nǹkan bá ń lọ láàárín àwọn èèyàn dákun ẹjọ́ mọ́ ọmọ láàárín yín kò dìgbà tẹ́ bá wo pé ṣá gbọ́dọ̀ kó gbogbo èèyàn sínú fìtí náà àwọn ló wá dá wàhálà lẹ̀ àwọn la fẹ́ bú ṣẹ́ẹ̀sì rí táni ò bá ti gba kímọ́ rèé o torí pé dọ́gọ́rọ̀ yóò bẹ̀rẹ̀ àwọn kan ń ṣàtúnṣe inú ọ̀rọ̀ tó jáde gbọ́dọ̀ lo àmọ́ oko kan tí ń bẹ lọ́wọ́ mi yìí mo ṣàgbọ́dọ̀ jù kò iná ẹ̀wò o oko ọjọ́ náà oko ẹyọ kan ẹ̀wà dúró wàhálà tó wá dálẹ̀ mo ṣàgbọ́dọ̀ jù kò iná ẹ̀wò làbùrọ̀ jù kò ewu olùkọ́ kan tó kù lọ́wọ́ mi mo gbọ́dọ̀ bí èyí ṣe táà lè jù yíò náà lẹ́ẹ̀ká gbàgbé gbogbo ẹ̀ kí nǹkan lè ṣe kẹmọ́ ẹwà wo nàìjíríà ẹ wo rìsọ́ọ̀tì tó wa jọmọ́ mùsùlùmí ọlọ́mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àìjẹ́lẹ̀ kẹta tó tún wù mí kí n kọ́mẹ́ǹtì lé lórí ṣáájú ká tó wọnú ọ̀rọ̀ wa kó náà ní ọ̀rọ̀ afáàwa afáàwa Labib Sheikh Labib Agbaji sọ́dọ̀ àìpẹ́ Ahmad Labib Agbaji ló kọ́ wọn tí n bá gbàgbé dáadáa àárín rántí ni o pé tí kò fi tàbùkù wọn inú wa dùn púpọ̀ nípa àrí fídíò tí àwọn tó wá dúró ti ọ̀rọ̀ yìí wọ́n tún ṣe interview kan fún wọn lánàá wọ́n dúró tì í wọ́n tún ṣe prógrámù rọ̀ lè ní wọ́n dúró tì í èyí tó wáyé àgbélẹ́nu pé wọ́n tún wá débẹ̀ àwọn nǹkan tí wọ́n ń bú wọn pa látẹnujẹ làwọn náà ibi òsì dùn mọ́nu gbáà àti gbogbo ẹni bá ti ń sòótọ́ ọ̀rọ̀ láwọn èèyàn máa ń lá làwọn èèyàn máa ń lówó ní wá Allahu akbar wa pé àlìkíámọ̀ tàwọn làwọn ń bẹ̀rù o ẹnì kò ní bá wọn wọnú sàárè o ẹnì kò ní bá wọn rojọ́ wájú ọlọ́wọ́ ah, ah Allahu akbar Allahu akbar ọlọ́run tí àbáwá sẹ́yìn náà sọ lórí ah, inú mi lè fa ọ̀rọ̀ púpọ̀ jù torí mo ní táwọn èèyàn ti sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ wọn jẹ́mọ́ tọ́pìkì wa wá nínú òun wá ní pé al-istikhara al-istikhara al-istikhara èyí ò ní pé mo rí kọ́mẹ̀ntì kan yà yìí méjì dáwà ka kọ́mẹ̀ntì wá fọ́nì nígbà tí wàá tún ní mo bí kọ́mẹ̀ntì lénìí mo rẹ́ nìkan tí tún ní wọ́ọ̀tọ̀ bàbá lágbègbè aráńtà mọ́ sọnù torí ta tún sọ́lẹ̀ ìwọ́n ti rí mímì sí pé a tún ti sọ̀pọ́ọ̀tì bàbá kan nù àbí ọ̀rí pálábò sí tún ní aráńtà ń wí mu o mọ́ ń wí nù àwọn ẹ̀kọ́ ẹwọ́ ní kọ̀ọ̀tẹ̀ máa wọ́n pé mo tún gbọdọ̀ dákọ̀ tí wọ́n náà ṣe bọ́ dámọ̀ pé ìgbẹ̀ ọ̀dọ́ tí wọ́n lè ní dínbò mo wá tún dákọ̀ bàbá ti nìkan tó òkè mo tún bọ́ ara ń tẹ̀ sí ń dọ́ta alẹ̀ láàrin ara yíta ń onu mo dárúkọ kankan ká gbọ́n pa ẹnìkan ó kọ tó wà rò pé òkè mo gbọdọ̀ sáfún sọ tẹnì kejì náà ara tá à ń sọ rèé ẹ lọ pé ògbó kiri tẹ bá ti ń rí tọ́tọ̀tọ̀ ni wọ́n wàhálà tẹ mọ̀ fúnra yín àwọn ò bá yín yà wọ́n làwọn ò ti mọ̀ rúpẹ́ nìkan lẹ́nìkan àmì táwọn bá ti dúdú àfi sọ dáadáa wà ń sọ lọ́nu àwọn ò fẹ́ mọ̀ sẹ́nìkan ni kíníkan nìkan ni kìnìkan kò sí tó kèmí pẹ̀lú kẹ́nìkan àdàbí ẹnìkan mọ̀rìkàdí o wọ́n gbogbo yí pátápátá mùsùlùmí ni yí wá yà mí lẹ́nu ẹ̀yin tẹ́ wá ń jà sí káwọn èèyàn mẹ́sàn-án àwọn alùsùn náà ẹlẹ́mẹ́rin eré eré sálábí o ànàyà akọ́ mi mùsùlùmí ànàyà akọ́ mi mùsùlùmí ṣé àwọn àdàbí àwọn èṣe mùsùlùmí náà ẹ̀ṣẹ́ wọ́n ṣe mùsùlùmí ṣé àwọn yàtọ̀ sí mùsùlùmí ó sọ sí àti mẹ̀ríkà yíyá àdàbíyà náà ẹ ti fi ń dá àṣọ bíyà lẹ̀ ẹ lọ rí ẹgbà ẹgbà ẹka gbogbo kí ní ìlú lẹ̀ ẹ̀yìn kẹ́ ẹgbẹ́ kakó káwọn kan mọ̀jẹ́ sálábí mọ́ kan mọ̀jẹ́ alùsùn náà mọ́ pé wọ́n yọra wọn sọ́tọ̀ ó lẹ̀ yínà sí mẹ̀ríkà yíyá àdàbíyà wọn sọ́tọ̀ yìí o adakọ bàbá kan ìkan tún kọ́mẹ́ǹtì pé ẹ wá ìwọ wọ́tọ̀ fi ṣe àdá wọ́tọ̀ bàbá lágbègbè ẹ̀rí nǹkan báwọn ọtí ìyanu jẹ́ kí bá ti dárúkọ àlìbẹ́mù ṣáàṣì ìrọ̀ṣìmọ̀ ọ̀wà mo tún gbọ́dọ̀ dákọ̀ àràbúrà níbá náà mo ti gbọ́rọ̀ dárúkọ àlìmọ́mù ahmadu mo ti gbọ́rọ̀ dárúkọ àlìmọ́mù mọ́lì kí n bò lẹ́ fi làákà ìwé sí i. a ní ẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà ẹ mọ́ ìyá kínní lọ́sọ̀ọ̀sán táwọn èèyàn bá yín tó bá yẹ mọ̀ lálùsùn náà ní dáwọ̀ alálẹ̀ ẹ dákun sẹ́yìn náà kọ́lẹ̀ ń dálẹ̀ fún ara yìí ẹ̀yin lẹ́ ń dálẹ̀ fún ara yìí òsì tó kà wá pẹ̀lú gbogbo orú yìí jẹ̀mọ́ ibi táwọn odò sí òun náà ni àwọn odò àwa bẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala ìmọ̀lẹ́yìn wa karamihi wa ìdèyìn wa fọ́lẹ̀ alọ́mọṣẹ́ àṣàlékún mímọ̀ àti àlékún àgbọ́yẹ̀sì fún ẹnìkọ̀ọ̀kan àwọn ọmọ bá ti wà lọ báyìí ẹni dáàmọ̀ lọ náà sì ni àdọ̀ áhù àmì al-istikhara ìdájọ́ istikhara àkọ́kọ́ jẹ́ mọ́ mùsùlùmí àkọ́kọ́ bí tá ti béèrè pé kí là ń pè ní istikhara gan-an tọ́pìkì wà lẹ́nu ma hiya al-istikhara kí là ń pè ní al-istikhara kí là ń pè ní iṣẹ́ ara táwọn ń pè fún wa lẹ̀ Yorùbá kí là ń pè ní gíní jàmáà kí là ń pè ní ìsìhárà hmm. ẹ̀rí pé ìsìkọ́rọ̀ àwọn èèyàn ti sọ ọ́ di pé káwo sẹ́ni jẹ́bẹ̀ ẹgbọ́ ah, kódà àwọn èèyàn ò mọ̀ pé àwọn àfáńgbá ni ẹgbọ́ ìmọ̀ bóyá sẹ́yìn náà mọ̀ ṣe ìsìhárà nígbà wọ́n mọ̀ ṣe ìsìhárà rà ẹmọ bóyá ṣe ìsìhárà lọ́dọ̀ yìí ni ó fẹ́ wá tẹ̀yẹ̀ pẹ̀ ní wí o ó fẹ́ wá wo sẹ́ni wí o ó fẹ́ wá ṣe yẹ̀ níwò ní wí jọ̀mọ́ àìgbàgbọ́ yẹn ti ń nínú Islam olè àìgbàgbọ́ iye tí wọ́n ń pè ní istikhara òun ni wọ́n ń pe irú eléyìí. jama kí ni istikhara nínú Islam níbo ni istikhara ti wá níbo sì ni istikhara ti bẹ̀rẹ̀ ẹ dákun jama nínú àwọn àkíyèsí tó ti ní amọ̀ ṣe láì ẹ máa bá wa tẹ like love kẹ́sì máa share prógrámù yìí dáadáa torí tó kù tán ṣe ni pé wọ́n ní wọ́n á tiẹ̀ àbí wọ́n ṣe kí ní kan flag yẹ̀ wọ́n ní wọ́n flag program káàkiri báyìí ẹ̀ lẹ́tọ̀ tí ṣe fìlàbí ìbùtú ṣe lénìí tó tó fi eré rẹ̀ dáadáa pé àníṣẹ́ ẹ̀mọ́ tó bá àwọn wájú ọlọ́run wọn náà tó flag yìí náà ẹ dákun gbogbo jọmọ́ ẹ máa bá wa tẹ like love ẹ sì máa share ẹ ẹ nípa ìsábà sọ dáadáa báyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti di ó ti di ta gbọ́dọ̀ mọ pàkíyèsí sí ẹ máa tẹ love ẹ sì máa tẹ like ẹ sì máa share program náà dáadáa ọlọ́run sọ kálukú wa ọlọ́run sọ wálé sọ lórí ẹ máa tẹ ẹwẹ́ dákun ẹ̀bẹ́ afẹ́kẹ́ yóò tẹ́ ìwá ti ń sọ̀rọ̀ ìṣẹ́kẹ́ ìdẹ̀mú mọ̀ gbà ní pé ẹ̀yẹ sáàmọ̀ tẹ láì ẹ̀sìmọ̀ tẹ ẹ má bínú bá ara yín jẹ́ o ẹ̀yìn tí tó rán yín jẹ́ ẹ̀yẹ atúlòdé náà ni wọ́n ní tó kù tí wọ́n máa ṣe òun náà ni kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run mọ́ta ṣàánú wa mọ́ta òbí wọ́n ti blọ́ wọ́n ti fúláàgì ẹ̀ wọ́n ti ṣe kinní kan ẹni tó kù tán fẹ́ mọ̀ sí ni ọlọ́run mọ́ta ṣàánú wa kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. ìsìnkọ́rọ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ jọmọ́ ẹ̀dá kun ẹja gbàgbọ́ yẹn jíjẹ́ alìsìkọ́rọ́tù kí ní jẹ́bẹ̀ nú èdè lárúbáwá àmín kí ní jẹ́bẹ̀ nínú òfin kí ní jẹ́bẹ̀ nú èdè lárúbáwá kí wá ní jẹ́bẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ àtọ́nà subhanahu wa ta'ala ẹni alìsìkọ́rọ́tù lọ́gọ̀tà lédè lárúbáwá ìsìkọ́rọ́ ìpínlẹ̀ rẹ̀ ní ìsàkọ́rọ̀ ìsàkọ́rọ̀ ìtumọ̀ rẹ̀ sí ní pé ìsẹ́fà àlà ló sì ti wá o àwọn ìlànà kan ló ṣẹlẹ̀ sí i ìlànà bíi nákìlẹ̀ àti ìlànà bíi kọ́ọ̀lì gbogbo ẹ̀lú ìṣẹ̀lẹ̀ ń bẹ̀. àmọ́ kí lápò fẹ́ mú jọ̀mọ́ ò ní pé ìtumọ̀ rẹ̀ ni pé tọ́làbù lè khiyarọ̀ tọ́làbù àlè khiyarọ̀ ìṣe ìtànpẹ̀ ní ìṣèkọ́rọ̀ ni. ìṣèkọ́rọ̀ ni pé ká wá kí wọ́n ó yàn fún wa. ṣe á ah, mo ṣe nǹkan báyìí nǹkan báyìí náà tí wọ́n wá sí mi lẹ́nu ẹ̀dá tọ́ ìjẹ́ nínú ìsìláà mímọ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ kò yàtọ̀ sí tí lárúbáwá ń pè yìí náà àákànwá yẹn ni ó náà ni pé tọ́làbù lè khiyar ayé tọ́làbù sarfi lè himmati lima ó wá yàn fún wa. طلب الخيار طلب خيارة الخير في أمر من الأمور káwá kọ́wọ́ wọn ọgbọ́ oyan tó dáa jù fún wa àbí yìí tó dáa fún wa nínú àlámọ̀rí kan nínú àwọn àlámọ̀rí tá a mọ̀ ṣe ẹni tá ń pè ní àlìṣekọ́rọ̀ orílẹ̀ yìí tọ́lá bolẹ̀ ti fi ṣe ó ní pé ká wá pé àpò ah, fẹ́ ṣe nǹkan báyìí kí wọ́n rí wọ́n sì mo fẹ́ tó jẹ́ pé ọlọ́run ọba ni kó yàn lé mi lọ́wọ́ jọmọ́ ká wá kí wọ́n yan nǹkan fún wa kún là ń pè bẹ́ẹ̀ bàbá ibẹ̀ ìlú náà pé àtúbà tí wá jẹ́ pé àwọn wá kí wọ́n ṣàṣàyàn fún wa ni nǹkan lójú méjì àwọn fẹ́ wò pé wo ni ká mú a ẹni bàbá lọ́dọ̀ àwọn tí wọ́n yẹ̀pẹ̀ náà adẹ́kán bá wò náà ni pé èwo ni a ṣe ní tó jẹ́ wọ́n rí dàrú mọ́ wa lọ́wọ́ náà nu ṣe rí èyí tí kọ́rọ̀ táwọn kalẹ̀ láti lè fi rọ́pò aburú kan táwọn aláìmọ̀kan kan ṣe ni. ṣẹ́díkì islam ó tó dé oríṣiríṣi ni wọ́n máa ń ṣe mẹ́ islam ó tó dé lọ́dọ̀ àwọn lárúbáwá níjàrí ní àwọn kan tó gbàgbọ́ islam nínú àwọn táwọn lárúbáwá máa ń ṣe inú ẹ̀ làwọn kan tá a ti kà sẹ́yìn àwọn a máa ṣe àlìkìhánà òní pé kán máa dá dídá wọ́n máa wo ìràwọ̀ àtẹ̀jì wọ́n máa wo ìràwọ̀ wọ́n máa wẹ́wádìí wọ́n a máa ṣe àtàkọ́ yúrù kan gbogbo lẹyẹ fò sí ilé ẹyẹ bá fò sí kan fi dìtámìnì pé táwọn fẹ́ ṣe yìí ṣé yóò lóore àbí ò ní lóore in táwọn lágbára ṣe nu ṣẹ́ẹ̀tì ìsìláàmù ní kinní kan ìṣe ìsìláàmù nu bí ìsìláàmù bá kọ̀ǹdẹ́mù kankan yóò wá mọ́ta ní kìlú wa ẹ má ṣe eléyìí kí lẹ́mọ̀ wá ṣe eléyìí ẹmọ wá ṣe ẹ má mú eléyìí kí lẹ́mọ̀ wá mú eléyìí ẹmọ mú ẹ má mú tí mọ́ ẹ má tó ní a má mú tí mọ́ wá fún wa láwọn nǹkan míì ẹ máa mu oyin ẹ máa mu omi ẹ wá lè adúrú tá a wá lè mu tó wá pọ̀ ẹ mẹ́wòó la ní ẹ máa mu eléyìí ẹ máa mu ẹ má ṣe zìnà àmọ́ ẹ lè ṣe nìka ẹ má ṣe ìbá ẹ má gbowó èlé mọ́ àmọ́ ẹ má ṣe kíni ẹ má ṣòwò bí Islam ti nínú o bó bá ti kọ̀ǹdẹ́mù kíní kan fi lọ́ọ̀lẹ̀ ní ìtó pọ̀ jù yóò wá mú ọ̀tá létíìbù ní ìwà fún wa pé eléyìí ni ẹ máa ṣe nígbà Islam ni a mọ́ lọlé alágbígbá Islam ni a mọ́ tẹ̀yẹ̀pẹ̀ ìsìláàmù ní ọmọ wà mọ̀ kọ̀kọ̀ ìsìláàmù ní ọmọ wo bẹ́ẹ̀ yẹn bá ti fò bẹ́ẹ̀ sì ni ọmọ nìyàn tí nǹkan bá ti ṣẹlẹ̀ tí nǹkan tó bá fẹ́ ṣe nǹkan ẹ̀mí rẹ̀ ó mọ pín méjì lórí ẹ̀ bóò ni kó ti wá ṣe ọmọ nìyàn bùkátà tí kò fẹ́ ṣe bẹ́ẹ̀ tó a sì ti ní kẹ́ mọ́ sí irú eléyìí alternative wo lẹ́wà ṣe ìsìláàmù fi wá fún wa ní alternative ìsìláàmù fi wá fún wa ní ọ̀nà àbáyọ ní ìpé ó dá eléyìí ẹ̀mọ́ ṣe ló fi wá fún wa ní al-istikhara so alìsìkọ́rọ̀ jẹ̀mọ́ kìí ṣe káṣẹyẹ̀ tán o gbogbo ẹ̀rọ wájú wájú níbi ìsìkọ́rọ̀ ìlú wà ní ìṣẹ̀ríà ẹ̀hùn náà ní káṣẹyẹ̀ tán òkúrọ́ ni wọ́n o alìsìkọ́rọ̀ ọ̀dọ̀ ọlọ́run la fẹ́ jẹ́ kó yẹ̀ fún wa ọlọ́run kìí ṣe pé kán bá wa yẹ̀ wò káwa wo sí ló jáde mẹ́ kánṣẹ̀ mọ́ wá yẹ̀ fún wa hùn hùn irọ́ ọba nǹkan ní ìsìkọ́rọ̀ ìsìkọ́rọ̀ ni àdúrà tó ń kàn sí wá ní ìlànà tó ní ọ̀nà tá a máa ń gbé gbà tó ti ní ìlànà tá a máa ń gbà ṣe tó ti ní bá a ti gbọ́dọ̀ máa ṣe ìyàtọ̀ ọbẹ̀ òkàn wájú bá lọ. so ìsìkọ́rọ̀ kò jọ máa ń tẹ yẹ̀pẹ̀ ìsìkọ́rọ̀ kò jọ pa ń wo omi ìsìkọ́rọ̀ kò jọ pa ń wo tẹ̀sùbá ìsìkọ́rọ̀ kò jọ pa ń wo kùránì ìsìkọ́rọ̀ kò jọ pa ń lọlé alágbígbá ìtìkọ́rọ̀ kọ̀dọ́pá àárín tí èsì àlìjẹ̀nú ìtìkọ́rọ̀ bá gbogbo ẹ̀ lọ lálọ́gọ́tán wà láṣẹ́rà lédè lárúbáwá nínú ṣẹ̀ríà kò bá lọ ìtẹ́sọ̀ ní ìtìkọ́rọ̀ bí lọ́wọ́ tọ́lá bolokìyà káfẹ́ mú pé ìwo ni a ṣe ìwo ni ká gbà ọ̀yẹ́ tí ìwo ni ká múnú kiri nínú ṣẹ̀ríà ká wá pé kọ́lọ́run ọba wa jọmọ́ àádìí wá kẹ́kọ̀ọ́ débi kiri alìtìṣàrọ̀ àti alìtìkọ̀ọ̀rọ̀ apàdà bíbẹ̀ insha Allah ta'ala ọlọ́mọ́sà fún wa ní àǹfààní rẹ̀ kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bí ilé ìtàǹbà lòní jọmọ́ eléyìí jẹ́ ọ̀kan eléyìí jẹ́ àlàyé àkọ́kọ́ tá àkọ́kọ́ sí fúnra wa àlàyé ẹlẹ́ẹ̀kejì kọ́lọ́mọ́sà fún wa ní àgbọ́yé rẹ̀ ni pé ìsìkọ́rọ̀ táwọn yìí kí nìyàn máa ń torí ẹ̀ ṣe ìsìkọ́rọ̀ kí ni tó yàn lò kí ló lè bẹ́ ṣẹlẹ̀ gbogbo àlámọ̀ èyí téèyàn bá ti fẹ́ ṣe nínú ètò ìgbésí ayé onáàlì ẹmọ ṣe ìṣẹ̀kọ́rọ̀ àyàfà àwọn kankan ní onídìí ìṣẹ̀kọ́rọ̀ ní onídìí kájẹ̀ mọ́ bẹ́lọ̀ pé kọ́lọ́wọ́ yẹ̀ fún wa kí làwọn kan náà àwọn tọ́lọ́wọ́ wọn bá ti ṣe lọ́rọ̀ yẹ̀ lé wa lórí ọlọ́wọ́ bá ti ní a mọ́ ṣe ìbádà ká mọ́ kírun àìwá mọ́ ṣe ìṣẹ̀kọ́rọ̀ pé ìrànlọ́ lúrì ń bọ̀ ṣé wá kí àbí mọ́ kí àìṣe ìṣẹ̀kọ́rọ̀ mẹ́rin àbíkọ́ àrùn fẹ́ ṣe ìṣẹ̀kọ́rọ̀ pé gbogbo àwọn alwajibat wal masnunat àwọn tọ́lọ́wọ́ bá fi ṣe lọ́rọ̀ ẹ̀ àwọn tá nẹ́bì ti pè ní súnnà fún wa ààyè máa ń ṣe ìtìkọ́rọ̀ lórí ẹ̀mọ́ ẹ̀rẹ̀ káfí rùn gbọ́nlẹ̀ wájìbù ní kí ọ̀tọ́ ní mo fẹ́ ṣe ìtìkọ́rọ̀ pé ṣé mo ti tó fi rùn gbọ́nlẹ̀ àmìbì ah, ìtìkọ́rọ̀ náà ọlọ́run fún ọláǹfààní kan lówó tó ti pẹran léyá ààyè máa àyàfi ká kan wà tá a fẹ́ gbà gbéjọ sí yẹn gbà láwọn abẹ́ ṣe ìṣèkọ́rọ̀ lé lórí irú ọ̀nà wo lápòjú abẹ́ lọ hajj àwọn agbèrò hajj púpọ̀ náà wá polówó fún wa àwọn ilé ìdé wọ́n polówó àwọn ilé àlìkíní kan wọ́n polówó àwọn ilé àsọ́rù kíní kan wọ́n polówó àlìkíní kan bùnà wàrọ̀ wọ́n polówó wọ́n polówó wa pé ẹ wá tẹ̀lé wa lọ hajj èyí wá lè ṣe ìṣèkọ́rọ̀ pé ah nínú àwọn éjẹ́ǹtì yóò ìwọ ọlọ́run gbogbo wọn lọ́n ṣe kámi kàmìkàmì ta ni ń tẹ̀lé nù wọn tí ó jẹ́ dáadáa fún mi tá padà wá sàlàyé rẹ̀ ibẹ̀ òní ìṣèkọ́rọ̀ ti lè wọlé tó kí wọ́n ti pé kìí ṣe á jì ìdẹ́jẹ́ lọ ṣe ìṣèkọ́rọ̀ yìí lórí èyí ò ti dúró pọ̀ lọ tó bá ti lẹ́nu ẹwà ti láǹfààní rẹ̀ so tó kù ní pé ọ̀nà àwọn èwo lọ wá fẹ́ gbà ní tó bí ń bẹ̀ wò ìdí nìyẹn ló fi jẹ́ sí pé lágbègbè ti bẹ̀ ààrẹ mọ́ láàṣẹ ìṣèkọ́rọ̀ níbẹ̀ mọ́ àwọn àlùmọ̀ harromat ọlọ́ni àmọ́ ṣe zìnà ó ní àmọ́ mutí ó ní àmọ́ jalè obìnrin ìkan wá fi zìnà lọ́ọ́ kọ máa wò pé ẹṣẹ́ kí wá ṣe ìdìná ìlàbí máa ṣe ẹjẹ́ lọ ṣe ìṣìkọ́rọ̀ ah, ah, ah, ìṣìkọ́rọ̀ dé gbogbo bẹ̀rún o àmọ́tẹ́tẹ́ bá ti yọ ilé ilẹ̀ gbogbo nǹkan táwa máa ń ṣe nínú ìgbésí ayé ó dà kó jẹ́ ìjọ tí èèmọ́ fojú ah kọ mo wá bẹ́ẹ̀ ra lẹ̀ tí mo kọ́lé lórí lọ rẹ̀ ṣe ìṣèkọ́rọ̀ pé ọlọ́run owó ilẹ̀ mo fẹ́ rà ṣé kí n rà àbí mọ́ rà àdúgbò bí mo fẹ́ ra kí n ṣe rà àbí mọ́ rà bẹ́ẹ̀ ọwọ́ àṣe ìṣèkọ́rọ̀ nítorí ẹ̀ èèyàn bẹ́ẹ̀ ra mọ́tò mọ́tò tí mo fẹ́ rà yìí mo rí Corolla kan mo rí Honda kan mo rí Lexus kan èwo ní ìranú mẹ́tẹ̀ẹ̀ta ṣe ìṣèkọ́rọ̀ lórí ẹ̀ àwọn bí tí ìṣèkọ́rọ̀ wọ̀ nínú àlámọ̀ rí ó rèé àwa yẹn àwa bẹ̀rẹ̀ wọn ọba kó yẹ̀ lé wa lọ́wọ́ ẹ àtẹ gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan dáadáa kódà tó wọ́n wá ti pé ká ti láǹfààní rẹ̀ má fojú kéré ẹ̀ pé kò nídìí ṣe ìṣèkọ́rọ̀ lé lórí bí ọlọ́run ọba subhanahu wa ta'ala àà mo ti rí sísà náà ó sì ti wá wù mí èmi àti ìdá ti fẹ́ràn ara wa ọ̀rọ̀ eléyìí ò nídìí ìṣèkọ́rọ̀ mọ́ mọ́ fojú wẹ́rẹ́ o ẹ̀dá adámi ni wọ́n rí ń bẹ̀ lélẹ̀ ọmọ aburú tó lè fẹ́rẹ̀ ń bẹ̀ o lọ́ọ̀rì ṣe ìṣèkọ́rọ̀ jẹ́mọ́ àwọn ìta àmọ́ nítorí ẹ̀ ṣe ìṣèkọ́rọ̀ rèé ìṣìkọ́rọ̀ yìí táwí yìí tí dandan ṣe ìwádìí kéyìn ó ṣe ẹ́ríkò lásàlàyé bá fi ṣàlàyé yìí nígbà àwọn àbúrò mọ̀ ṣàlàyé ọláwọn sunna wọ́n ní táńpẹ̀ ní ìṣìkọ́rọ̀ yìí ẹ̀ eh, kéyìn ò bá ṣe sunna nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam kéyìn máa ń gba ládàbọ̀ mbẹ́ kéyìn sì máa jama àwọn eléyìí túmọ̀ sí pé àṣẹ ìṣèkọ́rọ̀ àṣẹ nǹkan tó yẹ ká máa mójútó ni àṣẹ nǹkan tó yẹ ká máa dùpé bò láti rí ṣe ni àṣẹ nǹkan tí kò yẹ ká fojú kéré olọ̀rọ̀ ṣèkọ́rọ̀ jọmọ́ sunna nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam tá ànábi sí encourage wa lórí ẹ̀ púpọ̀ ànábi encourage wa lórí ẹ̀ púpọ̀ tí òbí ṣeré kọ́nà subhanahu wa ta'ala kó mọ́ṣáà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́rọ̀ ọlọ́run ọba ọlọ́run mọ́ṣáà dé yé wa jọmọ́ ẹ̀rígbà tá a bá ti wá gbàgbọ́yé rẹ̀ báyìí pé súnà ni tó sì dá púpọ̀ ká ṣe é káwa tó kù dáwà wí ni pé báwo wá làá ti máa ń ṣe é ọ̀nà wo làá máa ń gbé gbà nínú Sahih al-Bukhari hadithi kan bẹ́ẹ̀ hadithi àbáwá Jabir ibn Abdullah radiyallahu ta'ala anhu wa ani sahaba tajma'in hadithi yìí náà ló ṣàlàyé tó ń pè ní ṣèkọ́rọ̀ fún wa jọmọ́ ẹ̀dàpọ̀ ẹwájá farabalẹ̀ gbàgbọ́ yìí hadithi yìí gbogbo àwọn tá a bá ní Bukhari lọ́wọ́ ọlẹ́lọ́rẹ̀ hadith one thousand one hundred and sixty two oní hadith náà hadith thousand one hundred and sixty two oní hadith náà hadith àfọwọ́ Jabir ibn Abdullah radiyallahu ta'ala anhu wa ani sahaba tajma'in jábìrì bí Abdullah radiyallahu anhu àdìsára dàgbàrí olóníkáàlẹ̀ Rasulullah ẹmọ owó àdíjẹ wo ìbẹ̀rẹ̀ àdíjì yóò káàlẹ̀ mọ̀ pé ìsìnkọ́rọ̀ ìwọ mùsùlùmí tọ̀ ìbá ń ṣe ìkẹ́ ńlá lọ sọ́nù mọ́ra rẹ lọ́wọ́ jábìrì bí Abdullah tó jẹ́ sàbí àgbẹ̀bì oníkáàlẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam yu'allimuna yóò alímúnà ní ìsìkọ́rọ̀ ó lànàbí máa ń kọ́ àwọn ní ìsìkọ́rọ̀ tí òmùrì kúlì ha níbi gbogbo àlámọ̀rí níbi gbogbo àlámọ̀rí lànàbí tí máa ń kọ́ àwọn ní ìsìkọ́rọ̀ kàmá yóò alímúnà súrọ́ dábìnà al-Qur'an gẹ́gẹ́ bí tí máa ń kọ́ wa ní súrà al-Qur'an al-Karim jama ẹ̀wọ̀ ẹ̀dí ọ̀rọ̀ mọ́lẹ̀ ó lànàbí máa ń kọ́ àwọn ní ìsìkọ́rọ̀ gẹ́gẹ́ bí ṣe máa ń kọ́ àwọn ní alukur'an ó sọ sí ìsìnkọ́rọ̀ yẹn wọ̀ very very important lànàbì ṣe gbé e sípò pé irú ọ̀nà tí yìí fi ń kọrí lálùkùránì òun náà ní ìfi máa kọrí ní ìṣẹ̀kọ̀rọ̀ ọ̀rọ̀ àfáwà jáde ìrè wọn mùsùlùmí wọn ọmọ ìyá mi wọn wá fi ń ṣeré dákun mọ́jà wọn àfẹ́ ẹlẹ́fọ́ dàrú mọ́ lójú ọ̀rọ̀ náà pàtí yẹn báyìí ànàbì ní sàlàyé rẹ̀ yóò jáde ìrù ní sọ bá ànàbì ti ń kọ́ wọn yóò wá wo bá ànàbì ti kọ́ wọn ṣé yẹ̀pẹ̀ lànàbì wọn tẹ̀ fún wọn ṣé omi lànàbì wò fún wọn ṣé tàṣùbá lànàbí wò fún wọn ṣé àwo lànàbí wò fún wọn ṣé geomancy àwọn geomancy àbá òní di ìwúrí mítà ìwúrí mítà ṣé wúrí mítà ló ìlànà wúrí mítà ló lò fún wọn inú àlìláyọ inú ilé ìwọ jẹrọ jọmọ àwọn ọ̀rọ̀ tá gbọ́dọ̀ gbàgbọ́ yìí rẹ dáadáa làwọn ọ̀rọ̀ yìí ó ní kíbi tá a dín yìí ká gbàgbọ́ yìí bẹ́ẹ̀ lórí ti kọ́ wọn ọ̀yẹ́ tí gbogbo akásẹ́ ti gbọ́ kájọ wo ṣé ìyẹ̀pẹ̀ làmẹ́rì kọ́ wọn ni àbọ́nu wíwọ̀ lànàbì kọ́ wọn ni ẹwọ bó tún ṣe yẹn ó tún wá lànàbì máa ń kọ́ wọn ní ìsìnkọ́rọ̀ kàmáyò àlímù na súrà tàmínà alukur'an ẹgbẹ́ bíi ti máa ń kọ́ wọn ní súrà alukur'an ìyẹn bó ní ti máa ń kọ́ wọn ìyẹn kúùl ó lànàbì sọ báyìí pé ìdá hàmà àhàdùkùn bil amr ìdá àhàdùkùn bil amr ó ní ànàbì ní ìjọ́kẹ́ nìkan bá ti gbé ìkankan sẹ́ni nínú ó fẹ́ láya ni ó fẹ́ kọ́lé ni ó fẹ́ rẹ́ǹtì ilé ni ó fẹ́ yan àdúgbò òbí tó wò ó rẹ́ǹtì ilé sí ni ó fẹ́ gbaṣẹ́ kọ́ńpìnì kan ni ó fẹ́ ó àjò lọ sí ìlú kan ni Amẹ́ríkà ló fẹ́ lọ ni London ló fẹ́ lọ ni gbogbo òlú tó bá lè wò ó fẹ́ lọ Saudiya ló fẹ́ lọ ni Misra ló fẹ́ lọ ni Kuwait ló fẹ́ lọ ni Dubai ló fẹ́ lọ ni gbogbo adébìnrin ìdá hàmà ahadukum bil ìjọ́tẹ́nì kọ̀ọ̀kan ní bá ti ń gbé ọ̀rọ̀ kan sẹ́ni alẹ́bí ní fàlìyàrùkà àràkà àtẹ́yìn ọmọ ìyá mi dákun farabalẹ̀ gbọ́ o ìtì kọ́rọ̀ bó láti ṣe oore o ọ lè mọ́ rí pé ọ nídìí ọ ń lọ lé àbá àkọ́ tó ṣe o àtúbọ̀ wábẹ̀ náà insha Allah alẹ́bí lẹ́bí kọ̀ọ̀kan ní ẹni bẹ́ẹ̀ kó kírun rákà méjì nínú wọ́n ìrìn ìfarí ìbọn ìhúrákà méjì tó yàtọ̀ sọ́rọ̀ yàn tó mọ̀lẹ́kùn tó bá ti wá kí ìhúrákà méjì anábì ní kó wá sọ gbólóhùn yìí gbólóhùn tó fẹ́ wí yìí ó ní gbólóhùn ìṣẹ̀kọ́rọ̀ táwọn wíjọ náà kí ni gbólóhùn náà á tù fún wa gbólóhùn yii gbolohun to fe ri yii o ni ní ká Allahumma inni astakhiruka bi ilmik wa astaqdiruka bi qudratik wa as'aluka kabi fadlika al-'azim fa innaka taqdiru fa innaka taqdiru ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال عاجل أمري وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال عاجل أمري وآجله فاصرفه عني واصرفني عنه واقدره لي الخير واقدر لي الخير حيث كان ثم أرضي به جماعة أدعى هنا كيني جماعة أدعى كيني جماعة أدعى عليه صلى الله عليه وسلم أولي جاني نبا كينا ريالا كامي قوى صدونه اللهم دلوه Allahumma olúwa mi o, ọlọ́run ọba mi o, inni astekhiruka, èmi ẹrú rẹ̀, astekhiruka, mo ń béèrè kọ ìyàn fún mi. Bí ilmika pẹ̀lú ìmọ̀ rẹ tó rọ kiri ká gbogbo nǹkan. Wa astekhiruka, mo sì ń wákọ̀ ọ̀ràn mi lọ́wọ́ kí n lè lágbára bí kùsìrọ́tìkà pẹ̀lú agbára rẹ̀. Wa as'aluka mo sì ń béèrè lọ́wọ́ rẹ olúwa ni min fọ́bùnlé kalahabi nínú ọlá rẹ tó tóbi jùlọ fa iná kàkẹ́kùnbìrù ìwọ olúwa mi lọ lágbára lọ níkápá wọ́n lára ápùnbìrù èmi ò lágbára ní níkápá wàtá àlànà ìrẹ olúwa mi lọ mọ gbangba lọ mọ kọ̀rọ̀ lọ mọ gbogbo nǹkan wọ́n lára àlànà èmi ò mọ nǹkan wà á ń ta aláàmúlùkù yóò bì ìwọ ọlọ́run ọba mi lọ bá tọ́ mọ àwọn kọ̀kọ̀ Allahumma olúwa mi ò nǹkan tàkà alámù ìrí ọlọ́run ọba tó ọba mọ̀ anna haza amọ̀ ipe alámọ̀rí yìí alámọ̀rí yóò wá sọ yóò wá sọ zawaji ní Fatima yàwó tó fẹ́ ṣe pẹ̀lú Fatima bẹ́ẹ̀rí ní sàyárọ̀tì títà tí mo fẹ́ ta mọ́tò rí ṣírá ì ìsàyárọ̀ nígbà tí mo fẹ́ ra mọ́tò báyìí sáfárí ìlà kádà ìyà àtòmí tí mo fẹ́ lọ báyìí ìyọ́lọ̀ tó bá mọ̀ pé tí mo dákọ̀ yìí kọ́rírun rí olóore fún mi fi ìdí ní níbi àlámọ̀ yẹ́sù ní kò níbẹ̀ sí ní jẹ́ wà máa ṣí olóore fún mi ń tẹ́ṣe ayé ìyáyé ni ó máa lọ dáadáa wà á kí bá ti ọmọrí ìgbẹ̀yìn ayé ni ó ní ó máa jẹ́ kí n ṣe dáadáa àbí kéèyàn sọ pé nǹkan tata àlàmù anna hadha al-amr khayrun li fi ajili amri wa ajili faqduruhu fáyé mi fásitì ọ̀tọ̀ mi ìyọ́lọ́mọ́ta àṣírọ̀rùn fún mi kádàrà ìtọ́lẹ̀ fún mi wà yẹ sírùhù ní ṣiṣẹ́ rọrùn fún mi tó mọ báàrí kìlì bí wà bá mi fi àlùbáríkà sí wà nǹkan tàtà ànà ilé olóòtọ́ bá mọ̀ anna hadan ayọ̀ náà ṣẹ́rí bá ti ń kọ́wọ́ ọdún wọn amọ̀ ipe àlámọ̀rí àwọn àtúgbárùkù àlámọ̀rí káníyàwó ni a sọ ilé labẹ́kọ́ a sọ ọkọ̀ labẹ́rà a sọ ṣàrùn ní olóore fún mi tàbójá burú fún mi fi dínì níbi ẹ̀sìn ní aburú yóò kó bá mi wà máa áàṣì aburú ní ìjìbára mọ́tò yìí yóò kó bá ní ìgbésí ayé mi wà àkíbà ti àmùrì àti bọ̀tọ̀ mọ́tò yìí kò ní dá fún mi àwòkọ́lẹ̀ ààjìlẹ̀ àmùrì àwọn ààjìlẹ̀ tàṣírífò àmì ìrẹ́rọ̀ alámọ̀rí tó lè dá burú fún mi dákùn ọlọ́mọ kakó òfin mi o wà sírífù ní àmì gbẹ́mi náà jìnà sí ni gbẹ́mi náà ọlọ́run wá kádà lóore fún mi haifukan níbi tó rí bá wà tí a pé mi pàdé oore níbi tó bá wà súnmọ́ arúgbìnrin rí èyí tó bá wà lóore tí mo ní ogbó mi pàdé yìí ìwọ ọlọ́run wá jẹ́ kó jẹ́ nǹkan tí wọ́n wà yọnu sí jọmọ́ àdúà yìí onáńkè ní ti ọ̀rọ̀ ẹ dákun ọ̀rọ̀ wíwò wá dà ọ̀rọ̀ ẹ̀bá ìyẹn wò wá dà ẹ̀rì tọ́lọ̀ lágbọ́rọ̀ ní lọ́wọ́ láti ní bí ẹ bá wo ìṣìkọ́rọ̀ dáadáa àdúà ni wọ́n ń pè bẹ́ẹ̀ àdúà tó wá ní bá a ti máa ń àdúà ni wọ́n ń pè ní ìsìnkọ́rọ̀ àdúà tó wá ní bá a ti máa ń ṣe ẹ̀yìn àfá àti ẹ̀mọ́ ń da nǹkan rú ẹmọ́ dàrú fáwọn èèyàn náà ẹ̀yìn àfá oníjálà bí ẹ̀yìn àfá àtẹyẹ̀pẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn mọ ẹwà ìsìláàmù ẹ̀kọ́ àwọn èèyàn nílò ẹ̀kọ́ ìjẹ́mọ̀ pé bí ó ti ń ni yóò gbọ́ irú àdúà báyìí ẹwà dúró dádúà ní kó sínú ẹ̀wọ̀n ẹ̀mọ̀ sí ìtàwọn àwọn ìròpó orí nìkan àdúrà yẹn ti wá kọ sínú pé bó bá lóore fún mi ọlọ́run tó bọ́ sí tí ò bá lóore mọ́jú ó bọ́ sí ṣe máa dúró àdúrà ńláńlá báyìí ẹ wá tẹ́ẹ̀rì fáwọn èèyàn ẹ wá fi wúyẹ pẹ̀ fún wọn ẹ wá tẹ́ẹ̀rì fáwọn èèyàn ẹ wá fi wú omi fún wọn ẹ wá tẹ́ẹ̀rì fáwọn èèyàn ẹ wá fi wú tẹ̀síwá fún wọn ẹbẹ̀rù àlùkìyàmọ̀ ẹbẹ̀rù àlùkìyàmọ̀ ẹbẹ̀rù ojú àti sùn ẹ̀yìn àfá ẹ̀yìn àfóúnjálàbí ẹ̀yìn àfẹ́ ẹ̀yìn àfá àti àwọn ń pè yí lábẹ́ ẹlẹ́bẹ̀ ni wọ́n ń bí yẹn dákun ẹ wá nǹkan láti islam gbé wá ẹ wo oríire láti islam gbé wá tẹ wá dọwọ́ bò ẹ wá dọwọ́ bò ilé ìtàn ẹ wá ní ìsìkára káma náà rẹwò yẹpẹ ìsìkára káma wo mi ìsìkára káma wo tẹ̀síwá ìsìkára káma wo al-Qur'an inna lillahi wa inna ilayhi raji'un. tẹ̀síwá àtẹ̀sílẹ̀ ń wo àbọ̀ aburú àbòsílẹ̀ ń ṣe ń bẹ̀ tẹ́yìn náà mọ̀ tábòsílẹ̀ ń ṣe tẹ́yìn náà mọ̀ sí ìranù ìtọ́ ní a máa wíjàn mọ́ ohun rèé ìtọ́ ní a máa sọ ohun rèé jẹ̀mọ́ ká máa wá sọ ilé ìtọ́ ní a máa sọ yìí ká máa wí ilé ìtọ́ ní a máa wí yìí ká máa tó bọ́ sí ní ató ìjàmọ́ oríire ìwo lẹ́rọ pé àwọn àlúmọ̀ yóò bá ti ṣe ẹnu mi ìgbẹ́ ti lọ dáwọ́lé nǹkan mi ká ló ti ṣerú àdúrà yìí ni ọlọ́wọ́ bó ti yá ìyá burú ni ẹlòmí ilé náà kọ́ ló fi kàgbákò kánú ṣe irú ìsìnkọ́rọ̀ yìí ni tó fi mẹ́lẹ́ òpin náà ságbákò bá ń bẹ́ẹ̀ ọlọ́run yà níyà ọlọ́run ti yà á yà á ṣe bọ́kọ̀ lẹ́lòmí ìrà ló ti bó sí fún un ṣe bí lẹ́lòmí ń kọ́ ló ń wó pa á ṣe bí àwọn lẹ́lòmí ìfẹ́ lọ́lọ́ rẹ ti ń dàrú ṣe bọ́kọ̀ lẹ́lòmí ní láyé ìlò fi gbólégé mọ́ àwọn nǹkan tí ó mọ ṣéèbù akó òbí kiri ó làwọn àkó òtúnṣìta mọ́ yìí ó ní ìdúwádìí ti kọ́rọ̀ ìdúwádìí ti kọ́rọ̀ ọlọ́wọ́ bó bá mọ́ bí kó wáyọ̀ lóòótọ́ kádàrá ń bẹ o ẹni abá kádàrá rẹ̀ mọ́ yóò mú o ẹni abá kádàrá ń ta kádàrá mọ yóò ṣe o àmọ́ gbogbo àwọn ilé èyí dẹ̀bi máa fi oògùn ṣe ìṣọ́ra fún wa tẹ́ẹ̀mọ́ lọ́lọ́wọ́ òkú ájò àwọn ájò tí ó kàn rí àwọn ájò tí ó kàn rí àti kó gbogbo kíní mi àti kó pọ̀ níbi àdúrà tó bá lóore ṣe rọrùn fún mi bí ò bá ti lóore gbé mi jìnà sí jama duawu lè ṣe kọ́rọ̀ oore o gbàtí wọ́n òyà nìrẹ́jú máa rò pé ah, àdúrà tó máa fi kà yí gbà èmi ò wá ha sórí ìdandan kọ́ ni ọ ha sórí kọ́ọ̀lẹ̀ lu pépà kọ̀dùmọ̀ká kọ́ọ̀lẹ̀ wò tọ́ ọ̀bá ni kọ́ọ̀lẹ̀ ẹ̀wò mọ́lárúbáwá kọ lọ́ọ̀rẹ́ mú pẹ̀lú tíra àti dárúkọ tíra tó sọ̀yìn lùkọ́ nínú wà pé àwọn àbá kan sẹ́ndì ọ̀sẹ̀ ọ yẹ píríǹtì ẹ̀ out kan níbi tó ti wọ́n ní kẹ́ sẹ́ndì ọ píríǹtì ẹ̀ out mú pépà nìdárí kọ́ mọ̀ká kọ́ mọ̀ká tó ọ̀dì ti kọ́rọ̀ àdúrà ọlọ́run gbàdúrà rẹ tiẹ̀ ló da jẹmọ́ ọ̀jẹ̀jẹ̀ tó ràn lọ́wọ́ dáadáa àníṣe sọrí ìṣẹ̀kọ́rọ̀ kò lè rárá inú tó tún lè lẹ́wọ̀ bèèrè ní pé ó dá ìgbò láti máa ṣe ṣe lórí ìrun náà láti wí àti bàbá kí ìwòtán méjèèjì làwọn àfáà fi wò àìrò àwọn tí wọ́n ní ah, ọ̀pọ̀lọpọ̀ gbà yìí ló ṣe ìsìlámù tẹ̀lé ìmọ̀ ọ̀la làwọn rọ̀ jáà wọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà níbi tàṣáhùdù lànàbì mọ́ sábà fàdúrà sí bóyá bí ta bá ti ń bàbá ilé ti sáramọ̀ tán káwa wí ká bẹ lọ́wọ́ bá bá kó ṣe fún wa wí bá ti tó dọ̀ yìí náà ni ọtí wí ọlọ́run gbàdúrà rẹ̀ àtúwálẹ̀rẹ̀ tí ó ní àfà èyí ò gbọ́ lárúbáwà ìmọ̀ bí ti sọ rẹ̀ sọ ní bọ́bá tàbí sọ lè ka lárúbáwà tọ́ ọba lè ka anna hadal amúrọ̀ kíjọ tí mo fẹ́ fẹ́ fátímọ̀ anna hadal amúrọ̀ ọkọ̀ tí mo ni mo fẹ́ rà anna hadal amúrọ̀ ilé ni tí mo fẹ́ bẹ̀rẹ̀ anna hadal amúrọ̀ ilẹ̀ tí mo ní mo fẹ́ rà anna hadal amúrọ̀ ilé tí mo fẹ́ máa wọn mọ̀ mi lọ anna hadal amúrọ̀ ilé ìjọ tí mo fẹ́ máa wọn mọ̀ mi lọ gbogbo táwọn ṣe ìsìnkọ́rọ̀ síre o ilé ìwé tó fẹ́ mọ́ mọ̀ rẹ lọ ṣe ìsìnkọ́rọ̀ kan tí mo lọ ilé adájí ní nǹkan ní ìsẹ́yìn òfojú kọmọ náà ìjọ́bòjú kọmọ náà jẹ irú ilé kí ìwò lọ́mọ rẹ lọ ṣe ìsìnkọ́rọ̀ kan tó mú ṣé ìṣe kọ́ọ̀rọ̀ kan tó mú lọ mú lọ léwe ọbẹ̀ mú lọ léwe iṣẹ́ wo lọmọ ọbẹ̀ ah, ọmọ mi ọbẹ̀ kó kọ́ sí ọ̀hún ó wù mí kó kọ́ mẹ́ta àbí kó kọ́ kápẹ́ńtì àbọ̀mọ̀ mi ah. ṣé ìṣe kọ́ọ̀rọ̀ pé wòní kọ́ọ̀rọ̀ kọ́ọ̀rọ̀ bá kó yàn lé ọ lọ́wọ́ jẹ̀mọ́ àwọn kìíní ìrọ̀rùn sọ Yorùbá tàbá fún ara ìjọ́ ti wọ̀ pé à ah, àfá ẹ̀ tí ìsọ tèmi ǹjẹ́ kí ni jẹ tí wọ́n bá ní àfá èmi ò mọ̀mọ́ lárúbáwá kankan ni ò mọ̀ gbọ́ kankan ẹ̀ṣọ́ rígbọ̀ ti gbọ́ kankan ìsìláàmù wà yìí ẹ̀sìn ìsìláàmù aláìdínù tó ní ṣùgbọ́n níyà ẹ̀sìn tó wà ṣáàlì káàdì alìsìlám dìínú ṣáàlì wà káàdì ẹ̀sìn tó pé tó complete ní islam ọmọ ìyá mi bàtí wọ́n wí ìwọ òkẹ́kọ̀ọ́ alùkùrá ní ọmọ káwọn ní káfún ara rẹ̀ àkọ́kọ́ yìí àlébù ní fún ọ àlébù ní fún ọkọ̀ mọ́mọ́ alùkùrá nìka ìwọ mùsùlùmí wọ́n tó bá ń gbọ́ mi tó mọ̀ alùkùrá nìka àlébù ńlá ní fún ọ wọ́n jẹ́ mùsùlùmí wà ní ká kùrán alẹ́ àkọ́jù àṣọpọ̀ mùsùlùmí kọ́ mọ̀ kùrán nìka àlébù ní fún ọ àlébù ní gidi ní fún ọ tó gbọ́ ìjẹ́ ìbá mọ̀ alùkùrá nìka ẹlọ ìwá bẹ́ẹ̀ sì kọ akínbásíkò yìí náà kéde inṣàlá ẹ̀ tí èbá sí covid tó wáyé ni abẹ́gbé prógrámù kan dé nínú ètò wa mọ́tọ́rọ́ sàrà àríta àti ti kólé ètò wa àmọ́ àkókò tá a fẹ́ lọ́ọ̀ṣì ẹ̀ tó ní rọmọdọ́ọ̀nù tó lọ kí ni prógrámù náà atorúkọ tíìmù rẹ̀ ní anuhud bil ulum shar'iyya gbogbo èyí tẹ́ jẹ́ ṣẹ́rí bí ìzìnì láì tààlà láàárín ọjọ́ mẹ́wàá àkọ́ ìtẹ́sì àlùkọ́rá nìkan bí ìzìnì là pẹ̀lú ìyọ̀dà lọ́dọ̀ ọlọ́run kódà pílánì ẹ̀ lọ́dọ̀ ọ̀dọ́run yìí tó lọ dé di pé a ti wọ́pọ̀ àwọn èèyàn wọn mọ fẹ́ ṣe ẹ̀tùkà ká wá gbé sásìkò last ten days ẹ̀yin tẹ́ bá ti wá ìwọ́n tó bá má lùkọ́ àn abẹ́ kọ́ ìtẹ́sì àlùkọ́rá nìkan àmọ́ ọlọ́run ò tó so a ti wá ń ronú lórí ẹ̀ náà before Ramadan a lè padà tún gbé sí náà ó lè tí ò bá ti wá àbájú wá ní gbé sí tó Ramadan náà ní insha Allah padà gbé sí kódà bẹ́ ṣe lọ́nà tí wọ́n fi ro àwọn èèyàn lọ́rùn ọ̀rọ̀ pé àà ah, èmi ìwà lówó tí ń lọ ní ìhùn àwọn tí ó gbèrè yìí nílò àwọn òwà wọn kí o torí pé ó burú kí wọn mùsùlùmí ọmọkùnrin á nìka nǹkan burú ká burú ni nǹkan burú ni sọ alukó èkéwù sì ti rọrùn ẹ̀kọ́ alukùrù á ní ti rọrùn sọ ìwọ tó ọba mẹ́ta ìwọ lọ síra rẹ àmọ́ ká mọ̀ sí ìwà sọ yìí ní ìlú báyìí nígbà wà má insha Allah ta'ala á ṣe ìkọ́dì rẹ̀ á tẹ́ndẹ̀ sórí àwọn social media yìí lórí àwọn WhatsApp ẹni bá rí lọ́wọ́ ha láti ibẹ̀ kọ́ ọmọ gbọ́ kọ́ ọmọ gbọ́ tó fi ha tó bá ti ha ọtí mọ́ náà nù tó ọ̀bá wá rí ha torí ìhá náà ẹ̀bùn ọ̀nà tó yẹ bọ́ ọ̀bá rí ha fi lárúbáwá lẹ̀ sọ Yorùbá ọmọ ìyá mi sọ rí ìrún ọ̀rẹ́ yẹn gan ìrún tó lọ́wọ́ bá ti lọ́rọ̀ ẹ̀lẹ́wà lórí tani tí bá ti àjẹrú kúrò nílẹ̀ àrkáni àṣàlá tó fi rẹ̀ rí ká kò sì bá àrùn jẹmọ́ tó bá rẹ́ kírun tó kù ní pé nínú ọkọ̀ ọlọ́wà bí ìrántí ọlọ́run lọ́kìmọ̀ tó bá ti mọ̀ subhanallah kó mọ̀ sọ subhanallah lọ́pọ̀lọpọ̀ lórí ìgbó subhanallah kó mọ̀ sọ́lọ́pọ̀lọpọ̀ lórí ìrùkù subhanallah kó mọ̀ sọ́lọ́pọ̀lọpọ̀ lórí ìforí kalẹ̀ nígbà tí ò sí mọ̀ kó mọ̀ wá lọ rẹ̀ kọ david times yóò bì so ìwọ náà tó fẹ́ ṣe ìṣèkọ́rọ̀ tó bá ti mọ̀ tó mọ̀ lágbára ká ọ̀rí aṣórí mọ́ kojú bọ lé ilé kọ́ tó bá jẹ́ ẹbí lára káà méjì onye sọ yóò bá ọlọ́run gbọ́ ọ̀nà tó kàn kọ́kọ́ yin ọlọ́run lọ́wọ́ bẹ̀rẹ̀ nítorí yorùbá náà ni ìyọlúwa ni ìwọ ọba tó dá sọ́nà ìwọ ọba tó dá ilẹ̀ ìwọ ọba tó nímọ̀ jùlọ ìwọ ló mọ kọ̀kan ìwọ ló mọ gbangba ìwọ ló mọ orè ìwọ mo mọ̀ fẹ́ lọ́kọ ni àbá àkíní kan ó mọ̀ láwọn fẹ́ fẹ́ mi ìrì ọlọ́run tó bá wọ̀ kó lóore fún mi tó mọ̀ pé wọ́n dáa fún mi àjọ gbádùn ara wa kalẹ̀ ìrì ọlọ́run wọ́n ṣàjẹ́ kó bọ́ sí jẹ́ kájọ wúra wa jẹ́ àríra wa fẹ́ àbá ìrì ọlọ́run tó wà pé kí n sá fa àlágbájá kó lóore fún mi níbi ẹ̀sìn mi ó lè kó bá ìsìn mi kó lóore fún mi ó lè bá ayé mi jẹ kó lóore fún mi ó lè kó bá mi níbi àwọn àtibọ̀tán mi ìrì ọlọ́run tó ṣàyàwá yá ẹ̀yàwá wa mọ́jẹ́ rọrùn mọ́jẹ́ àríra wa fẹ́ kò jù báwo lọ jẹ̀ mọ́ kọwọ́ mọ́ lọ́rí kọ́ lárúbáwà kọmọ lọ́rí kọ́ lẹ́gbẹ̀ẹ́tọ̀ islam rọrùn ìṣìkọ́rọ̀ rẹ̀ o ìṣìkọ́rọ̀ rẹ̀ in tó tún lè rọrọ bí ìrùtú ni pé ẹlòmílẹ̀ tún ní àfáǹgbàdé wá sọ́rọ̀ ìgbàyẹn lọ́sílẹ̀ aráka méjì kí náà mọ̀ wí níbi àwọn aráka alákọ̀ọ́kọ́ kéwò láti níbi aráka ẹlẹ́ẹ̀kejì in tó bá ti rọ ọlọ́run yọké lóòótọ́ a rí àwọn àfá àwọn jùmùhúrẹ̀ ulama wọ́n dúró alimami malik alimami shafi rahim allah ta'ala alimami ahmed riwaya wọ́n dúró lórí kí níraká alákọ̀ọ́kọ́ kakọ́kọ́ ka kúlíyá ayyuhal kafirun níraká ẹlẹ́ẹ̀kejì káwá ka qul huwa allahu ahad wọ́n nítorí kí méjèèjì ń júwe pé ẹ̀sìn ìtọ́nà nìkan ni wọ́n nítorí ẹ̀ àmọ́ lábọ́dọ̀ ànábì sallallahu alaihi ò rẹ́kọ́mẹ́ndì súra so tàbá pé wá mú yìí àwọn pé àwọn onímọ̀ àtọ́sí ẹ̀ tó wá pọ̀ lọ́lọ́bẹ̀ kò sí láì fi ká fi mú àmọ́ má tún fi yìí hàn rẹ̀ lè mọ̀ṣẹ́ a ní ìtọ́ ọba mọ̀ nínú súra kùránì yọ ké ẹwọ ìsìláàmù bó ti rọrùn ẹwọ ìsìláàmù bó ti tú wa lẹ̀ ẹwà wò kó ṣe wáyé káwọn àfa àmọ́ wa dè wá ìṣèkọ́rọ̀ jẹ̀mọ́ èèyàn ọmọ ìyá mi nínú islam ìṣèkọ́rọ̀ bó ti rọrùn rí o ìṣèkọ́rọ̀ pọ́lọ́wọ́ bá ti gbé nǹkan rẹ̀ kalẹ̀ lọ́nà tí yóò mọ gbà ipe kó lè mọ ọ̀rọ̀ wá lọ́rùn láti lè mọ ṣe òlélẹ̀ bákan náà ká tó wá mú àlàyé wá nípọ̀ sí wẹ́rẹ́ dáadáa gbọ́ láti ṣe ìṣèkọ́rọ̀ náà láti sọ ìṣàlù àlá ọba sàlù aláàrẹ tán jàmíyà tó lọ́tọ́ fẹ́ kí lọ́dí láti kọ́rọ̀ ni ọjọ́ kan sọ ni pé àwọn àwòkọ́tù náà àwọn àkókò tán ni a mọ̀mọ́ kí òun bẹ̀ bí àkókò tí òòrùn bá ṣẹ̀ṣẹ̀ ń yọ láàárọ̀ àbí àkókò tí òòrùn bá ti fẹ́ mọ múra àti yẹ̀kúrò látàrí tó ti ń kú díẹ̀ káàkiri lórí àbí àkókò tó lù fẹ́ mọ wọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ irú àwọn àkókò ìtọ́jú àmọ́ kírun mọ́ kí sọ̀lá tó lè ṣèkọ́rọ̀ àwọn tó sọ́nù ọba ti lẹ́yìn kú ọba ti ṣàlùwàlá tọ́jú àníyàn rẹ̀ ṣìrẹ́ àníyàn tó mahallu alqalb ìtàǹpẹ̀ láníyàn ọkàn ló wà ó kéèṣe nàwáìjú anúsọ́lẹ́yà sọ̀látà ní ti kọ́rọ̀ èyí ìwọ̀kan ara rẹ̀ lè mọ̀ ní ọ̀hàn ara rẹ̀ lè mọ̀ àníyàn rẹ̀ ọkàn rẹ̀ ló wà ó bá jọjọ́ ní ọjọ́ rí a mọ̀ sọ̀rọ̀ parí ẹ̀ insha Allah ta'ala lẹ́yìn àníyàn yanáfíà rákà méjì rákà lẹ́yìn fátíà kí tó bá wù ọ́ ní ọkẹ́ kí jùmúhùrù àwọn àbá wọ́n lẹ́yìn fàtí àrákà alákọ̀ọ́kọ́ kọ̀kẹ́ kúrú yà yọ́ alkàbíròn lẹ́yìn fàtí àrákà ẹlẹ́kẹ̀ẹ́jì kọ̀kẹ́ kúrú Allahu ahad tọ́ tó bá dé bí tàṣáwùdù ọ lè ṣàdúrà àtàrí o tàbí tó bá kárámọ̀ tán kọ bẹ̀rẹ̀ àdúrà o tó bá ti wá ń ṣe àdúrà yìí kọ wá tẹ́wọ́ àdúrà bó bá rọrùn kọjá kó mi jẹ ó ní ìbẹ̀rù ọlọ́run jẹ́ kó jáde lára rẹ kọ̀ọ̀kan fẹ́ bẹ́ẹ̀ lọ́gbẹ̀ẹ́ olúwa ni kọ́ bẹ́ẹ̀ pẹ̀lú seriousness pé ìtọ́ fẹ́ béèrè lọ́wọ́ ọlọ́run báyìí ó pàtàkì sí ọ ìtọ́ fẹ́ béèrè lọ́wọ́ ọlọ́run báyìí ó múmú lẹ́nì rẹ jẹ̀mọ́ kí lọ wá ń kojú wọlé sí ọmọ tiẹ̀ wá fẹ́ lọ́kọ ọwá ń lọ rẹ̀ bá ń wọra wọ́ rẹ̀ ṣé láwọ̀ wọn bára wọn mú ẹ̀ ìwúwo kúwo Alhamdulillah. ìkan náà àwọn àfáà ọlọ́bàá sí dáadáa fún wọn mo lè má rántí ọ̀rọ̀ náà mo dáadáa wọn lọ́wọ́ mọ̀ ìkan náà àwọn tó ń ti gbàgbọ́ yìí súnmọ́ ti fi lòdì gbá ó wá fẹ́ lọ́kọ ẹ̀jìmọ̀ káwọn ìyá wa tí wọ́n tó dáwọn ìyá kálukú wa lọ́jà lásà láti àwọn ìyá mọ́ bẹ́rù báwọn ságbọ̀dọ̀ kojú wọlé àwọn àfáà wọn gbọ́dọ̀ tẹ̀yìn tẹ̀ wọ́n gbọ́dọ̀ wúra síra wọn bára wọn kálukú wọn dúpẹ́ kí àká mẹ́jẹ wọn àwọn bẹ̀ náà ọmọ tí wọ́n mọ̀ pé ìyàwó fẹ́ lọ́dọ̀ àfá eyín lọ bọ́ọ̀ bá ti lọ èyí nígbà kan àríṣà kílù wẹ́gbẹ́ fún ẹ̀ẹ́ òkè

òun gẹ́gẹ́ ló fìjọ ọmọ yìí òun gẹ́gẹ́ ní òkúrò lọ́wọ́ ọmọ yìí òun gẹ́gẹ́ ní òkúrò ìbọn ẹ̀ẹ́ ọláríwájú alhamdulillah alága abẹ́lé alága wo hamsọ tọ hamdulillah sọ rí ìjọkọ̀ láríwájú òun lójọ́ lọ́kọ̀ rẹ̀ o sọlá abdulhaman yóò gbọ́dọ̀ ríwà àti ẹ̀kọ́ yóò gbọ́ ẹ̀rẹ́ ìdí alága mo ti sọ ní báwọn àfáà yìí ń tẹ̀yìn jẹ ẹ̀gbọ́n ní irọ́ náà ń pa fún yín jẹ Abdulrahman náà lọ láàrẹ̀wájú ọláàrẹ̀wájú náà sì làbdulrahman <laughs> abdulrahman òun náà lọ láàrẹ̀wájú ọláàrẹ̀wájú náà làbdulrahman tó ọláàrẹ̀wájú ni wọ́n kó wá kú ni wọ́n bá ẹ̀yọ̀ àwọn mu abdulrahman náà náà tó tó ọ yìí kọ́ ọdún ọkọ̀ ojúmọ́lé ẹ̀rọ ọmọ lọ́rẹ̀ ewu yẹ̀pẹ̀ tọ́mọ na ewu omi tọ́mọ ewu tẹ̀sùmá orúkọ mẹ́ta lọ́mọ ń pè muhammadu isa ìdìbíṣù tó bá ti wá sọ ọdún ọ̀fẹ́ rọ́kàn ọmọ kan mú tẹ̀síwá wà ní ọmú kan bá ti mú kan ibẹ̀ ni ó ti mọ̀ ká ó bá kàrà ọkọ muhammadu ẹlẹ́kejì isa ìkẹta ìdìbíṣù ahán muhammadu ahán isa ahán ìdìbíṣù ahán muhammadu isa ìbìlísù yóò wà náà sáà tẹ̀sùn báwọn tó bá ti wá fàájókè pátápátá orúkọ tó bá wá bá jẹ́yìn yóò fi sọ́sọ́ sí fún ọ sọ́rí tí wọ́n dá muhammadu sáré muhammadu ló gbẹ́ yóò ní àà kìí kún àà jẹ́bẹ̀rẹ̀ olóore ẹ̀ṣẹ́ tó wáyé pé ó bá kà ó bá lé ike ìyíṣà ní tẹ̀sùwá àti tán lórí à ọ̀rọ̀ owó padà lóore ń bẹ̀yìn o àmọ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ ó lè díẹ̀ tẹ̀sùwá ìṣẹ́ yá lórí ìṣẹ́ àbúṣe nínú àmọ́ tó bá yẹ ká tó bá yẹ pé ìbí níṣu ló parí ẹ̀ àà kò sọ́rọ̀ mẹ́ o kò sọ́rọ̀ mẹ́ o àgbákò ní orí ibú ni ọ̀rọ̀ àfáà yìí kan tọ̀ ni ìtàn ni ìtìkọ́rọ̀ ni ọmọ ṣe ọlọ́run ọba ló rẹkọmẹ́ndì ẹ̀kún ọ látẹnu àlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ọba ti gbọ́ lárúbáwá sọ yóò bá ìtumọ̀ tí ìsìnkọ́rọ̀ kó sínú ó lásán bọ̀ yìí ìtumọ̀ ìwọ náà sọ ní Yorùbá àmọ́ ìwọ náà wá bọ́ ti kẹ́kọ̀ọ́ àwọn program wọn tala mọ́ ṣe padà ti bẹ̀rẹ̀ ìwọ náà wá bọ́ ti join nǹkan kọ́ padà tún ṣe tó ní online nìkan pàápàá torí pé ó tàbùkù mùsùlùmí kan mọ́ lè máa àlùkò àwọn nìkan òun náà ó tún jẹ́ ọ̀kan àwọn ọ̀nà tá a máa ń gbà láti fi ṣe ìṣèkọ́rọ̀ yìí. jọmọ́ bákan náà ìṣèkọ́rọ̀ yìí ǹjẹ́ ká bá ṣe àdúrà yìí tán ṣáàlá láwa ńlá ni láti wá mọ̀ pé hàn ó dàbí pé ọlọ́run ọba sọ fún mi kó dáa àbí kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ kí làpẹẹrẹ tó lápẹẹrẹ kankan tá a ti ẹ̀ máa rí ṣé pé ta bá ti rí àpẹẹrẹ yìí láti wá mọ̀ pé hàn ó dàbí pé tí mo fẹ́ ṣe yìí ó dáa lóòótọ́ kí n yá continue àbí àpẹẹrẹ tí mo rí yìí kò dá o ọmọ ìyá mi nínú Islam mọ́jẹ́ nìkan ó tún tàn ọjẹ́ o mọ́jẹ́ nìkan ó tún tàn ọjẹ́ ọmọ ìyá mi nínú Islam ọmọ ìyá mi nínú Islam alákọ́ o ààrẹ máa ń lálàárí nǹkan kan torí àlákọ́ la ṣe ṣe ìṣèkọ́rọ̀ ọmọ tó bẹ́ lọ́run àdúrà lọ bẹ́ lọ́run téèrè ọlọ́run tó bá lóore fún mi yóò bọ́ sí jẹ́kẹ́ mi ìmí ó so mọ́ tí ò bá ti lóore fún mi ọlọ́run ìyà mi yá so àdúrà nǹkan tó wá kù tọ́lọ̀ bẹ́ẹ̀ náà ni pé ọlọ́run jádùá rẹ̀ wọ́n gbà sọ́rí tí nǹkan yìí bá ti wá ṣẹlẹ̀ tó bá ti wá di bọ́ ṣàdúrà yìí tán tó bá ṣe tó bá di pé ah nǹkan ọmọ bẹ́ẹ̀ sì yẹn ẹ̀mí rẹ̀ sì so mọ́ ọ wá bẹ̀rẹ̀ ọlọ́run ọ̀ sọ̀rọ̀ rẹ̀ di kíní kan ọ̀tọ̀ nífẹ̀ẹ́ ẹnu ìdáyọ̀ sí nǹkan yẹn yóò lè wù ọ́ lẹ́mí ìfẹ́ ẹnu tó bá ti ń wù ọ́ jù má jò jẹ́ pé ìfẹ́ ẹnu rẹ̀ lọ́gbìn yóò jẹ́ pọ̀ sòdodo pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ tó ẹ́ pèsè ẹnu èyí tó kọ sí ìbọn ẹ̀mí rẹ ti ń lọ bí pé mọ̀ ṣe é ibi tọ́lọ̀ ń gbàdúrà rẹ ti ń pé mọ̀ ṣe o má jẹ́ ó jẹ́ pé àwa ìfẹ́ ẹnu lọ tẹ̀lé mọ́ tẹ̀lé fẹnu yóò jẹ́ pé tí wọn náà padà ń fi ìlú dá mọ̀ ṣe kìíní mọ́ ẹ̀mí àkọ́kọ́ adélẹ̀ kejì ó ní kí gbàtọ̀ parí àdúrà ni wọ́n rí pé ọ̀rọ̀ ìyàwó mi ò tiẹ̀ tún wá bọ́ sí i ẹ̀ àwọn ọ̀fẹ́fẹ́ kò wá bọ́ sí gbogbo ayé àti gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bàbá gbà láwọn ògbà àgbà yarí mọ́ lọ́wọ́ mọ̀ pé ìtìkọ́rọ̀ rẹ ló gbà wàdúrà rẹ gbà ní o ọtún dúdúdú ike kò bọ́ sí mọ̀gá mọ́wùlẹ̀ dára ẹ̀dá mú òkè mo kú sí ní tí ò bá ti lóore kọ́lọ̀ mọ́jì ó bọ́ sí wá gbọ́ kò lóore kọ́lọ̀ mọ́jì ó bọ́ sí ìyàwó lọ́wọ́ fẹ́fẹ́ kéèjì pé túmọ̀ rẹ̀ ni pé ìyàwó ni ìyàwó burúkú o ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì ò ní wọ̀ ni o kò náà sẹ́ni burúkú ẹ̀yin méjèèjì ọ̀rọ̀ yìí ni ẹ̀yin méjèèjì kan wà compatible ni ìtumọ̀ rẹ̀ ló kọ́ máa rẹ̀ pé àwọn ah, àgbà tó ti wá bọ́ sí nǹkan máa sọ fún báwọn èèyàn eh, ẹ ẹ̀ mọ̀ fẹ́ mọ̀ mo ṣe ìṣìkọ́rọ̀ kódà ẹ̀mí mi ti kúrò lára rẹ̀ kò sọ́ọ́dọ̀ ọmọ bú ẹ̀yin méjèèjì láyé yí ó kàn jọjọ ra wọn ìtumọ̀ fọ́nà gbàdúrà rẹ̀ ibẹ̀ láti wá sọ kí ní kẹjọ mọ́ ó dà ẹgbẹ́ ló láwàá kí táàbù wa retí wọn fi ní ìdìbà kò níye lóòótọ́ nínú àwọn afá àbíṣe Muhammad ibn Salih al-Uthaymeen alayhi rahmatullah àwọn lẹ́mẹ̀ẹ́ta bá ṣe lẹ́mẹ̀ẹ́ta kọ́ wá wo kí lọ wá ń fi lẹ́yìn ìgbà náà kọ́ wá wo bó lọ́mọ́ wọn bá ti wá ṣe ń náà kọ́ wá wo sí ó kí ní ìníwá rọrùn àbí òrọrùn gbà náà àwọn mínà ọba sí irọ́ ààrẹ rí tó pèlé ẹ̀mẹ̀ta àwọn tẹ́jì pèlé ẹ̀mẹ̀ta wọ́n lọ́la pé torí tàbí bí bá fẹ́ ṣàdúrà ẹ̀mẹ̀ta ní mọ́ ń ṣe fine òótọ́ ni ẹ̀mẹ̀ta ní mọ́ ń ṣe àmọ́ kò sọ pé ẹ̀mẹ̀ta ní ká ṣe ìṣẹ̀kọ́rọ̀ ìtumọ̀ ẹni pé nítorí ọbẹ̀ ṣe tó bá sì ní kéfì wọ lẹ́nu bẹ́ẹ̀ náà nìkan sí mọ́ ṣe ìṣẹ̀kọ́rọ̀ tó ó lọ́ọ̀lì mọ́ sí lójoojúmọ́ lójoojúmọ́ tí nǹkan nì tí ó fi jẹ́ pé yóò wá bọ́ sí àbọ́lọ́wọ́ bí ìyà ọ̀yà tí yóò wá bọ́ sí àbọ́lọ́wọ́ bí ìyà ọ̀yà eléyìí náà ó tún jẹ́ lọ́kùtọ́ tó wa muhimmatun jiddan tó pàtàkì ká tún gbọ́ àgbọ́yé rẹ̀ dáadáa. ẹlẹ́ẹ̀kẹta ó wá ní tí bayna al-istisharati wal-istikhara láàrin tó ké àwa ṣe istikhara yìí kí ni ìmọ̀ sí wá sí wa lẹ́nìí àwa ní inú ni pé ká wọ́n ní ká lọ rí wá àwọn ahlul halli wal aqd àwọn ahlul khibra wat tajari àwọn ẹni tó ti ní experience ń parun dáadé ṣe yẹn tí a mú mọ̀ fẹ́ ra mọ́tò kan nàìjíríà usual kí lẹ̀ lè advice yìí àwọn tó ti yọ àbí èdè nàìjíríà usual mọ́ra báyìí ọ̀rọ̀ àbí pé kí lẹ̀ ń parẹ̀ ah báyìí ni o ah lọ́sì àwọn dáwà bọ́ àwọn afáàmọ́ra wọn lẹ́nu díẹ̀ ni pé ayé ọmọ yìí kọ́ dàrú èwọ́ ní méjèèjì lágbèéwájú àlìsí sáàrọ̀ tí wọ́n rí ti kọ̀ ṣé ká gbàmọ̀ràn àwọn tọ́lọ̀ ní kọ́rọ̀ oyé ó là kọ́kọ́ ṣe ni àbí ìṣèkọ́rọ̀ ni ká kọ́kọ́ ṣe ká tó gbàmọ̀ràn àwọn afáà dúró ra wọn lọ́wọ́ àmọ́ wallahu alam tọ́ ọ bá rí pé kọ́kọ́ béèrè mọ̀ràn àwọn èèyàn tó lọ kọ́kọ́ bẹ́ àwọn tó lẹ̀ wọ́n tàbá ní kọ́ béèrè mọ̀ràn kò túwọ̀ sí kó jẹ́ àfáà o àfáà ni mọ́jẹ́ ìṣúlẹ̀ ìṣúgbà ẹ̀ ọ̀fẹ́ ra lẹ̀ ọwọ́ wá bẹ́ẹ̀ ni èmi ò mọ́ ń pa ìsìn gbé ní ìṣàjú òsọ èyí mọ́ ń pa lẹ̀ bákan wá bí ní ọ̀rọ̀ tuntun mọ́ ń bà mú èyí tí bá mọ́ ń pa lẹ̀ ní ọbí ní ẹ̀ẹ́ so wọ́n wọ́ wọ́n tó bá mọ́ ń pa ẹ̀ káwá láàfà náà ni a lè bèèrè lọ́wọ́ wọn láti mọ́ rí pé láti mọ́ ń tẹnu mọ́ sí nìkan káwọn èèyàn ó lọ bá àwọn àfà àkọni pọ́blẹ́mù o alámọ̀dé ah, mi rí báyìí káfà gbà wọ́n mọ̀ràn káfà àtọ̀wọ̀sọ̀ ń kọ́ ni pọ́blẹ́mù pọ̀ pọ́blẹ́mù tá à ń ní ni pé tó bá ń dọ́dọ̀ àwọn àfà àti ẹni gbélé wọn lọ́wọ́ èyí náà wá dúró ìsìnkọ́rọ̀ sí ìsìlámù kọ́ wa káwá lọ́dọ̀ àfá àkáfà mọ́ ní ṣàlàyé rẹ̀ fún wa báyìí káwá lọ́dọ̀ àfá àkáfà mọ́ àni tó wa sọ́rọ̀ lọ síbi tí ìsìlámù pè wá sí kọ́ máa pè wá lọ síbi nǹkan míì jẹ̀mọ́ ara ń táwọn ìjọ sí pé a gbọ́dọ̀ fi ronú dáadáa nìyẹn ká mọ̀rú àwọn àfá àwo láàmọ̀ tẹ̀lé ṣe lè náà ó tún jẹ́ ọ̀nà kan so àwọn ọ̀rọ̀ wa pọ̀ lábẹ́ ọ̀rọ̀ wa lè ṣẹ̀kọ́rọ́ àwọn ọmọ ó yẹ kó ṣe wá láǹfààní ilé tí ó pọ̀ àmọ́ ṣáájú ká tó lọ abẹ́pà kí èsì ló pọ̀kàn ìṣèkọ́rọ̀ lásán bá fi sọ yìí a lè lè fẹ́ ìlú yẹn lóòmù fi sọ láti ìṣèkọ́rọ̀ ǹjẹ́ ǹjẹ́ ìyẹn ni bá wa ṣe kí ẹ̀kọ́ àwọn ọ̀sáàs ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ṣàlàyé rẹ̀ yìí tó ṣe dáadáa yìí bóyá ìní kẹ́ bá ṣe ìṣèkọ́rọ̀ kẹ́ bá ń bẹ náà pé tó bá bọ́ sí àbí olú olùjọ́mọ́ nígbà táà nẹ́rí odò àwọn ọmọ rẹ̀ ìdá àhámà àhàdókòmbè amúlòwí kóníkálukú ó ṣe jẹ ọ̀sá mọ̀rún kí ẹ̀ẹ́rẹ́ lọ́dún àwọn méjì tó àgbọn lágbá ni àní ọsọ yorùbá lọ́wọ́ bá gbé yorùbá òyìnbó lọ́gbọ́ sọ èbó lọ́wọ́ bá gbé èbó tápà lọ́gbọ́ sọ tápà gbọ́ tápà bẹ́ẹ̀ ìgbéri yan sọ bẹ́ẹ̀ ìgbéri so àyè mọ́ péyàn inṣàlá àti ẹmọ gba ìpè náà wátá wátá pé inṣàlá ìtì èèyàn tí ó bá wá ṣe ìṣẹ̀kọ́rọ̀ ọ̀ nídìí kọ́rẹ́ǹtì rẹ̀ ọ̀sì ní ìdí pé ẹkẹ́nìkan mọ́ ọba ọ̀yẹ́ náà sílà ǹkan ẹ̀wọ̀n yé máa bá yẹn ṣe oníkálukú mọ́ ń ṣe ti ẹ̀ olúkálukú ń rán ti oníkálukú ń du ti ọlọ́mọṣà fún wa ní ọ̀rọ̀ rẹ̀ insha Allah ta'ala a bá fẹ́ pè wọlé báyìí àti pè bóyá ní tí a fẹ́ ni àwọn ti ń kọ pé o kọ́nà kó ṣàánú wa ní o tí wọ́n náà ti ń flag báyìí. náà ọ̀nà náà àmọ̀ ti gbé kọ́lù yìí. Hello? Adele will connect. Oh. AUX now. Sorry. Hello? Sàlámù. Wa alaykum salaam wa rahmatullah. Ẹgbẹ́ ìdè Kí ọ̀pá jẹ ìrọ́tẹ́ ṣáàṣì wọ́n ìmọ̀ ní ìgbò tí wọ́n wá ń sì lọ́dẹ̀tẹ̀lẹ̀ rí fájú èèyàn. Ìdè ìyàwó àtọmọ ìwọ́n fi wọ́n lẹ̀ long time. Ìyá fẹ́ lọ rí wọn tí wọ́n máa ṣàdúrà ní àbí sí ọ̀rọ̀ yẹn tó máa fi lórí ẹ̀ náà. ara tí à ń sọ náà nìyẹn gbogbo ìrìn àjò báyìí náà a máa ṣe ìtìkọ́rọ̀ lé lórí ìyẹn náà mo fẹ́ lọ àkókò tí mo fẹ́ lọ yìí tó dá sí àbí kò dá bẹ́ẹ̀ a ṣe àdúrà bá ní ìtìkọ́rọ̀ tá a sọ yìí náà kọ́lá mọ́sá sí náà fún wa. Okay. Ọlọ́run àmì. Okay. Bárakàlá fi. Okay, àkókò ni wọ́n máa sọ pé àkókò tó náà fẹ́ lọ.

téèyàn bá ń ṣe nǹkan kan bóyá nǹkan tó lọ́run ò fẹ́ tàbí téèyàn bá ṣe omi séèkì tó lọ ó sínú ṣíríkù pé àfi téèyàn bá ṣe táwùbà ẹjọ báwo náà ṣe máa ń ṣe táwùbà yẹn. ayiwa barakallahu fikum àá ní báwo lèèyàn ṣe máa ń ṣe táwùbà ọ̀nà tá a máa ń gbà fi ṣe táwùbà pọ̀ àtàwùbà máa ń níbi ká ṣe náfìlà gbẹ̀ngbà ní nítorí bá fẹ́ túbá àmọ́ jẹ́ rí àlà astaghfirullah wa atubu ilayhi kí mùsùlùmí bá ti láǹfààní àti sọrú eléyìí jẹmọ́ ọlọ́run ọba yóò gbà táwọn àrẹ ó ti túbá náà nù ó tó bá àti lè sọ gbóló pé astaghfirullah mo wá ọlọ́run ọba àdélé aláforíjì wa atubu ilayhi mo sì túbá lọ sí ọ̀dọ̀ rẹ̀ eléyìí náà ó tó ní tí mùsùlùmí ti fi mọ́ wá ìtúbá anábùwà muhammad sallallahu alaihi wa sallam wa kọ́ wa ní àdúrà kan ó lànà bí pè ní sayyidul istighfar ó ní ọ̀gá ìwà àforíjì oníká sọ pé Allahumma anta rabbi la ilaha illa ant khalaqtani wa ana abduk wa ana ala ahadik wa wa'dik mastata'tu a'udhu bika min sharri ma sana'tu abu'u laka bi ni'matika alayya wa abu'u laka bi dhanbi faghfir li fa innahu la yaghfiru dhunuba illa ant àjẹ́láwà dual tabalọ̀rẹ̀ wa ismail muslim citadel of believers ó di mùsùlùmí a ti rí bí kọ́ńtẹ́ǹtì ẹ̀ pé àwọn ọ̀nà tá a fi máa ń ṣàdúrà láti fi wá àforíjì so àmọ́ ṣe rí àwa àmọ́ gbogbo àmọ́ gbogbo ẹ̀ gbọ́dọ̀ astaghfirullah ó ti torí tuba lè yẹn ṣe ni ọtí lè yẹn mú ni àwọn ìwà kan lè yẹn ti wù tẹ́lẹ̀ wá lọ kí ẹ̀ láǹfààní àti wa yẹn sì làbí méjì kó lẹ́yìn tí ẹ bá sọ gbólóhùn èèyàn ò gbọ́dọ̀ padà síbi ẹ̀ṣẹ̀ yẹn mọ́ ìtumọ̀ pé ẹ̀túbá nù tọ́rọ ní túbù ilallahi tawbatan nasuha ẹ̀ṣẹ̀ yẹn téèyàn túbá lé lórí èèyàn ò gbọ́dọ̀ padà síbẹ̀ mọ́ èèyàn á tún wá lẹ́mìí pé òun ò ní padà síbẹ̀ mọ́ ẹ̀kọ́ ọ̀tọ̀ ní pé kò padà ọ̀tọ̀ ní kó tún máa rò pé àti ah, máa rọ opportunity irọ́ nínú ẹ̀mí ẹ̀ á tún gbà pé òun ò ní ever débẹ̀ mọ́ láyé ètò òun bákan náà ó gbọ́dọ̀ tún wá mọ so ó gbọ́dọ̀ máa ṣàfihàn pé in tó ń ṣe in tí ò dá ni so àwọn eléyìí àwọn náà ni díẹ̀ bá lè sáré sọ fúnra wa nínú àwọn ọ̀nà tí a fi mọ́ ń gba párí a fi mọ́ ń ṣe táwùbà ẹjọ́ àtúgbà ìpè ní náà náà láti United Kingdom wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh alhamdulillah kọ́nà gbogbo alẹ́ sínú àlùwà. ìbéèrè tèmi ni pé imam tí ọba ń kírun ní tí ọba ń kírun bóyá èmi kí ni lè ọkọ àti ìyàwó bóyá ẹni jọmọ so ọkọ wa nígbà tó wá nígbà tó wá ń tí wọn ń ka pẹ̀lú àlọ lórí irun tó wá sáfà lórí ṣé ìyàwó yẹn lè ìyàwó bá dẹ̀ mọ̀ tó lè rán ọ̀rẹ́ Náà, ọlọ́pọ̀ fún wa ní àpẹẹrẹ ọ̀rọ̀ rẹ̀. Ṣé ọjọ́ mi yé? Ó ti yé mi, ó ti yé mi. Ó ti gbà, ọmọ ọgbẹ́ lórí ìgbà. Tó bá yẹ pé láàárín àwa àti àwọn wa nìkan omi gẹ́gẹ́ ń sọ, ayú ẹ̀kọ́ tí ò sọ́kùnrin ní kankan mẹ́. Àbí? So tó bá yẹ pé láàárín àwa àti àwọn wa tí ò sọ́kùnrin ní kankan mẹ́, kò sí láìsí kí àwọn wa kí ọ̀rọ̀ wa létí. Àmọ́ tó bá yẹ pé kí ẹlòmíì wá wà ń bẹ̀ tó jẹ́ àwọn ọkùnrin míì tí ó dáa jùlọ òní pé kóbìnrin yẹn kún kọ́kọ́ pàtẹ́wọ́ fún wa sódà kódà sọ́kùnrin tó wá kọ́kọ́ ẹ̀ náà ni ìpìlẹ̀ nìyẹn yóò kọ́kọ́ pàtẹ́wọ́ báyìí ó ń fi àtẹ́wọ́ yẹn sọ fún ọkọ rẹ̀ pé ẹ ti ń ṣe iṣẹ́ tọ́lọ̀ bá dẹ̀ ti ní kọ́kọ́ náà sí alhamdulillah ṣùgbọ́n kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ náà ni Allahu ta'ala ààrẹ. Allahumma amin. Barakallahu fi. Láàrín wọn tún ti dáàbò lọ́kọ̀. Ṣùgbọ́n kọ́lọ̀ mọ́ṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. Àkójọ́ kí ọ̀rọ̀ ọlọ́mọ́sá jẹ́ kí ó yé wa bí àti ṣe ń bára wa sọ yìí lọ. tó jàmáà mùsùlùmí al-istikhara ìlànà ńlá ni ojúṣe ńlá ni nǹkan ńlá ni tó yẹ kí àwa mùsùlùmí ká mójútó kódà tí ó yẹ kí á mọ bàbàrà rẹ̀ tó yẹ pé bàbá ṣe ń kọ́ra wa ká mọ fi láwọn ọmọ wa lọ́wọ́ ká mọ ṣàlàyé ẹ̀ fún yàwó rẹ̀ pé ká ṣàlàyé rẹ̀ fún ọmọ so ká ṣàlàyé rẹ̀ fúnra wa ọ̀nà tá a mọ̀ ń gbà tàbí máa ń kọ́ra wa ní ẹ̀sìn rí o. Náà. Wa alaikum salaam wa rahmatullah. Ẹ̀kálẹ́ àbá. Ẹ̀kálẹ́ o. Àbá bàbá. Náà. Ẹgbẹ́ mo fẹ́ bèèrè ìbéèrè ìkún ní àbá. Ẹ̀ à ń gbọ́ à ń gbọ́ ìbéèrè bí sùn náà. Tí ẹ̀yẹ fẹ́ fẹ́ ìyàwó yóò ìjọ lẹ́tọ̀ọ́ láti tó bá kí wọ́n ṣe api lórí ìyàwó tó bá yẹ fẹ́yìn àbẹ́tọ̀ lẹ́tọ̀ọ́. nínú àwọn àlàyé tá a ti ṣe òun náà ni pé ìyàwó náà a máa ń ṣe ìṣẹ̀kọ́rọ̀ lé lórí kò sí bí ìyàwó yóò bá ṣe lẹ́sìn tó kò sí bí ò bá ṣe bẹ̀rù ọlọ́wọ́n ọba tó kò sí bọ́kọ náà ò bá ṣe lápẹẹrẹ ìbẹ̀rù ọlọ́wọ́n ọba tó a máa fi láwọn ọmọ wa lọ́wọ́ ìṣẹ̀kọ́rọ̀ lórí gbogbo wọn náà ni pé kọ́lọ́wọ́n ọba kó yẹn jẹ́jẹ́ dáadáa kó yẹn fún wa. Ìjọba ọ̀nà ti lè ṣe é dáa lórí ẹ̀sìn ìrìnà ọjọ́ ìyàwó ìyàwó dáadáa. Ẹ bá padà sọ́nà máa ti ní ká parí, ẹ lọ tún lẹ́ṣọ̀ yìí gbọ́ láti bẹ̀rẹ̀ insha àlàyé ti wà ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ìlú ìlú ìlú. Barakallahu fiik. Wa alaikumus salaam wa rahmatullahi wa barakatuh. So, uh, Adọ́lọ́wọ́ bá Subhanahu wa ta'ala bi mannihi àti àlékún àwọn kọ́ọ̀lù kan ti wọlé tí a rí gbé tí a bá láǹfààní àti pé padà torí ó dàbí pé àkókò wa ti ń tó báyìí kò sí bí àwọn Yorùbá ti lẹ́sìn àti ń dọ́gbọ́n lọ síbi tí à ń lọ sópin díẹ̀ díẹ̀ kọ́lọ́mọba subhanahu wa ta'ala tí ó mọ́ṣá sí àlékún mímọ̀ àti àlékún àgbọ́yé àti àlékún ìdúró déédéé lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́mọṣá mọ́ sí fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí a máa tẹ like love ẹ̀rá gbogbo àwọn jẹmọ́ tábà ti wá ń padà wá síbi àwọn prógráàmù nísìnyí ẹ jẹ́ ká jẹ́ kí kinní ká jẹ́ kó mọ́ wa lára dáadáa títẹ like títẹ love àti ká mọ share ẹ dákun jẹ́ ká múra sí kọ́nà kò ṣe rán náà. Wa alaikumus salam wa rahmatullah. Ẹ̀yẹ̀ ń gbẹ́ bí èyí rẹ̀. Náà máa ń gbọ́ yóò. Orí tó jẹ́ ìrìnàjò ìsìnkọ̀ Kí lẹ́yìn tó wá ṣe kò fọwọ́. ṣé káì máa àpẹẹrẹ máa ń yọ pé àdúrà ti tàbí. máa mọ́ ní ìjọ tó bá ṣe ìṣèkọ́rọ̀ tí ó lápẹẹrẹ a ti ṣàlàyé ẹ̀ náà nínú lẹ́kṣọ̀ tẹ́ bá tún lọ tó gbọ́ ẹ̀ tó gbọ́ kò sí àpẹẹrẹ kan pàtó kéèyàn mọ rí kọjá pé àdúrà lèyàn ṣe tọ́lọ́n bá ti gba àdúrà yẹn á ṣe nǹkan tó yẹn fẹ́ ṣe yẹn ní ìrọ̀rùn tọ́lọ́n bá tún wá gba àdúrà yẹn náà á jẹ́ kí nǹkan yẹn mọ̀ bọ́ sí tí ò bá ti bọ́ sí ọlọ́run ti gbà fún wa náà nìyẹn ọlọ́wàá آمين بارك الله بكم نعم السلام عليكم وعليكم السلام ورحمة الله Ewu tó àpẹẹrẹ ní sàn. Bẹ́ẹ̀ni orí ètò lẹ́wà bẹ́ẹ̀ni, gbogbo ayé sì ti ń gbọ́ yín. Ẹjọ́ ẹjọ́ mo fẹ́ béèrè ìbéèrè mi, àmọ́ ìbéèrè yẹn kò ń ṣe lórí ìsìn ọ̀rọ̀ tẹ síìtì tán yìí o. Àkọ́kọ́ ìbéèrè mi ni pé ẹjọ́ Eh, wọ́n fílà sọ̀látì tẹ̀sí. Kí ni ẹ̀rí ẹ̀? Because à ń ṣe àwọn táwọn gbọ́ ni pé kò ṣe nǹkan tó sọ yìí. Ṣá lè máa ṣe lọ àbíká gbé kalẹ̀. Ìyẹn àkọ́kọ́. Ǹjẹ́ ẹ ti jù? Wọ́n fílà ní Tabafẹ́ Kínú Group. Ṣé a máa yan Ọlọ́run ni ẹni òun lọ wọ̀, ó wà tẹ́gbọ́dọ̀ yan lọ́dún àgbà tó ń bá ń wọ̀. Ìmọ̀ pé ṣé ọ̀rọ̀ yàn ní China, àgbọ́dọ̀ yan lọ́dún àìdí fọ́mọ ògùn ni àbí àgbọ́dọ̀ yan sí fọ́mọ ògùn gẹ́gẹ́ ní sọ́tẹ̀ àgbọ́dọ̀ yan lọ́dún nígbà tó ń bá fẹ́ wọ̀. Ìbéèrè mi yẹn sà. Ọlọ́run bá ti tẹ́ fún ìtàwọn ìfọ̀mọ̀tò náà. Kọ́lọ̀ mọ́ṣà fún wa nípa sọ̀látù tasbih irun kan ni à ń pè ní irun yìí tí àwọn ìyá wa tí wọ́n béèrè náà tí wọ́n láwọn ọmọ sábà ṣe àwọn aláwọn gbọ́ oríṣiríṣi nípa rẹ̀ tí adíbẹ̀ ti lẹ́yìn gbọ́ oríṣiríṣi nípa rẹ̀ náà àwa ọlọ́mọ kéwú náà àwa náà wá ń ka oríṣiríṣi nípa rẹ̀ pé bàbá dénú tíra ilé yìí ọ̀tọ̀ làlàyé dábàá bàbá tó wá dénú tíra ilé náà àá tó bá láyé mi ẹ̀yà bá tún bọ́ sọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ti lọ ti pẹ́ àlàbàá àdó àwọn àfáà tán wá lẹ́yìn àgbàpá tí wọ́n gbọ́ àlàyé oríṣiríṣi wọn láìfi bẹ́ẹ̀ a sì ráwọn tí wọ́n wò nínú mọ̀ pé láìfi ń kọ́ ìbẹ̀ǹbẹ̀ kọ́lọ́mọ́sà fún adé àgbọ̀ ilẹ̀ kó sàánú wa èyí ò jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nípa káyẹn náà fílà ní síwájú mọ́gírì àwọn náà ní ká mọ́ yẹn náà fílà bìfọ́ mọ́gírì bẹ́ẹ̀ ni tóun bá ń wọ̀ ni wọ́n wí kẹrí ìrún mọ́gírì òun ó ti wọ̀ tán kírun mọ́gírì tó wọlé so àsìkò ní ti yàtọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam àdífì kan wà látọ̀dọ̀ rẹ̀. Ànábì ní sallu qabla al-maghrib, sallu qabla al-maghrib, ó ní ẹkírun tàbí sí maghrib. Ẹkírun ẹyẹ lọ́sílà pàtó sí maghrib, ó wá parí ẹ̀ pé liman sha'a. Irun ta ní ẹkí ká tó kí maghrib yìí, fẹ́ni bá fẹ́ ni o, fẹ́ni bá rọ̀ lọ́rùn ni o, kìí ṣe oh, yẹn lẹ̀ Àmánàbíwà Muhammad sallallahu alaihi wasallam, ànábì rẹ̀kọ́mẹ́ndì èrò yìí, ànábì rẹ̀kọ́mẹ́ndì rẹ̀ fún wa. Ṣábẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala, bimanihi wa karamihi wa izihi wa fadli, ó ṣe àlékún mímọ̀ àti àlékún àgbọ́yẹ̀sì àti àlékún ìdúródódé ojú ọ̀nà Islam, ọlọ́mọ́sá àti fẹ́ nìkan wa. Ibi làá dùn ó dàbí pé nẹ́tíwọ̀kì wa yìí kò fẹ́ ṣe dáadáa mọ́ ẹjá tó bá gbà wá tá ń pè àlèlè dáhùn ìpè wa insha Allah ta'ala àbẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala àwọn ọmọ tí a ṣe rọrùn fún wa ó ṣeé ṣe ká ní jòkó lọ́la àwọn gbogbo àwọn èèyàn tí wọ́n ń pè tí wọ́n ń béèrè pé àà ah, ìjòkó yóò máa ń lọ déédéé lójoojúmọ́ ẹ̀mọ́ bínú ọ̀nà pọ̀ iṣẹ́ sì pọ̀ ni àmọ́ insha Allah ta'ala àtẹ̀mọ́ tó lọ́la kọ́lọ̀ fún wa ní okun àti agbára وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته